ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذا عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجب لنا منك طالبة كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأقبل علينا ظل ذكرك وكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا العز يا من بعزه وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله الحمد لله الحمد لله الذي لولاه ما اهتدينا ولا صلينا وما ان انفرد بتدبير الأمور سبحانه وتسامى لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده وأجلله وأعظمه وأمجده وأكبره وأشكر على نعمه غيرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọgbọ́n يقولون ان tó يقولون ان mùsùlùmí يقولون ان àlékún يقولون ان àdìgẹ̀rẹ̀ fún ànábì sọlọ́lọ́wọ́ ẹ̀wọ̀n ẹ̀ńtọ́nà ọba láti bàrùn alábàrin sàlẹ̀kún kí ànábì wa báni sàlẹ̀kún rẹ̀ àti àwọn ẹ̀yà tí wọ́n sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọba ìkìyàmù dápò àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànábì wọ́n yọ àwọn òbí wa lẹ́lẹ̀ wọ́n yọ àwọn àfa wa lẹ́lẹ̀ wọ́n yọ àwọn aya wa lẹ́lẹ̀ wọ́n yọ àwọn wa lẹ́lẹ̀ wọ́n yọ àwọn ọ̀rẹ́ wa lẹ́lẹ̀ wọ́n ládàá ní kàfé rẹ̀ bákan náà a tún wá ń sọ̀rọ̀ àlékún rẹ̀ lọ́dọ̀ àwọn sùhánà wọ̀ sàánà fún gbogbo ẹni bàbá wọn kalẹ̀ ọmọ láti wọ bàbá ìmọ̀ mọ̀ gbà fún gbogbo àdúgbò yìí Allah subhanahu wa ta'ala kò ní jẹ́kọ̀rọ̀ mọ́tàrú ẹrù sí ẹrù gbogbo ń bá màtí ni ọlọ́dà ní kàn gbogbo ọmọ mọ̀ ayé pátá ń kalẹ̀ ó ń fi àsìkò yìí bẹ lọ́wọ́ nígbà tí nǹkan bá dàrú tán tẹ́lẹ́gàn bá fẹ́ pẹ̀lú àpá wọ́n wà kó àwọn ọjọ́ ń gẹ́bà ṣe méjì wọ́n wà lọ bá àbá ìmọ̀mù dẹ́kun ọba ara náà rí àti ìyá ṣe ṣùgbọ́n gbogbo bá náà ṣe lè ṣe àwa náà ti gbìyànjú ẹ̀ pẹ̀lú àti ríbi dẹ́ẹ̀tì wọ́n wà máa fi sí ọdẹ lọ wọ́n ti ṣe yẹ̀yẹ́ àwọn ìwà àtàwọn ọ̀nà pé wọ́n ti plan wọ́n mọ̀ wá pé iṣẹ́ ọdẹ́ ti lè tọ́tàwọn àfáwọn ìhà àwọn òṣìṣẹ́ ìní àfúnà àìsùn náà ń jẹ́ wọn tẹ́lẹ̀ ó sì máa mójútó kí lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n máa yẹn náà sílà lẹ́gbẹ̀ẹ́ kan àdàmọ́ sì dé tí wọ́n ti fi sí ọdẹ́ lọ́yìn ọlọ́run ìjọba yẹn wà ọlọ́run láti fi kẹsì rẹ o má fi yín rẹ o bí àwọn jẹ̀mọ́ ní àwọn mo ti ẹ̀mọ̀ tó jẹ́ ọmọ tí ó sì yàn máa kó ráìsì tí ó sì máa kó ẹwà àdúgbò ìyàtọ̀ mo ń wọ̀n sí nílẹ̀ tó ṣe àní ó di wọ́n aṣáájú àtẹ̀mìtẹ́mì kẹ́ ẹ̀rẹ́ bá bá ń sàlẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ káyé ìmáàmù rí ayé gbogbo ní ó yìí. kí ló dé ẹ̀fún èmi mọ̀ pé láti gbọ́ ẹ̀ lè fún ọmọ lẹ́dà two fifty lójú àpòráìsì òsì two fifty o àpẹ̀wò òsì ń bẹ́ o garawo òróró hmm. garawo epo ah. ìgbìyànjọ òsì ń bẹ́ o bòtún mẹ́rin tí ó pọ̀jù lọ́nà mí lọ́nà kan sí kejì jẹ́mọ́ àjẹ́bà àjẹ́jì lánàá Àníwàlá ooo. Ẹgbẹ́ gíní? Mọ́ jẹ́wọ́ ooo. Mọ́ jẹ́wọ́ ooo kí n bẹ lọ́n kọ́ bá wa ṣébẹ̀ àbí kẹ́ ẹ̀ ṣébẹ̀ ṣé ní ọ̀sọ́dẹ̀ bẹ́ yìí bẹ lọ́n ṣé bá wá kọ́lé ní mi owó kìtà àbí kọ́lé ṣé bá ń lọkọ̀ ọmọ wa bẹ́ ṣùkú ìyìn ń dá wà láìláì àwọn mùsùlùmí lọ ṣùgbọ́n ilé ẹ mọ́ sí kàfáwọn àfáàmà o ẹ mọ́ sí kàfáwọn àfáàmà o wallahi ibi orí gbogbo wá wà ó ní ibi tí wọ́n bá ti ní àlìkí àmà wà rí ká mú kẹ́ǹtì àtọ̀sẹ̀ kájọ máa fọ bẹ̀ báyìí kọ́ má omi o ọlọ́njọ́ mo wá bẹ gbogbo mo sàdọ̀ gbogbo bàbá wa ní ìjókòó ẹ̀yin ìyá wa ní ìjókòó gbogbo ń tẹ́ fàárọ̀ sí ẹni sí ìyàlẹ́ta sọpọ̀ ẹ̀ èyí tó bá dá ń bẹ̀ bí ìyàlẹ́ta ẹni fọ́sàn sọpọ̀ ẹ̀ èyí tó bá dá ń bẹ̀ dọ̀sán ẹni tí ọ̀lẹ́ sọpọ̀ ẹ̀ èyí tó bá dá ń bẹ̀ jù ọ̀lẹ́ ẹni falẹ̀ sọpọ̀ ẹ̀ gbogbo wa ń dùn ní à ń dùn lọ́hùn ká lè pàdé ọlọ́lẹ̀ tí ọ̀yọ̀ ló fi à ní ìjọba pẹ̀lú pọ́nmílẹ̀ àlìkìyàmá ọlọ́run dákun àjọ fi àpẹẹrẹ pọ́nmílẹ̀ àlìkìyàmá bákan mo ń bẹ̀ ẹ̀yin àgbàlagbà wípé nǹkan kan nù wíwá wa yìí tí ń jọ bí ẹni pé àmì wá èmi àti àwọn tí ó jẹ́ àfà mi lórí mi ọ̀gbọ́n náà tí ó ọlọ́wọ́ dànù àfà ogun tí mo ní ọlọ́ọ̀hì kí sọ nǹkan lórí ẹ̀ àwọn tí ẹran tí wọ́n wá gbé wa lọ àwọn ni ẹ̀rí wa lórí ẹ̀ àdánwò tí ó bá wa táàfi láwárí ọlọ́run méjì ò sí ohun ọlọ́run dákun àwọn inú fi jẹ́ pé kò síbi dáa lọ tẹ́rù máa bá wà nítorí wípé abiyamọ náà tó bí a abiyamọ náà ni wọ́n máa bá wà lò ọlọ́run tọ́jà rí gbogbo tó ṣe fún a nínú orí ọmọ méjì tí wọ́n máa bèèrè pé sáàtù bí mi lè jẹba tí wọ́n dákùjá ma wọ́n dá o dákùjá ma wọ́n dá o lára àdánwò tó galáyé kéèyàn máa wọ́n máa rẹ̀ kí mo yọ̀ mọ́dún ọlọ́run dákùn àrídùn ní ọ̀sán náà wọ́n dá ní kàn sí rẹ̀ bákan náà mo tún bẹ̀ wá ẹ̀dọ́ ẹ̀kọ́ bá fẹ́ bí sí ó gbìyànjú kọ́sàrí fọ́ọ̀dù wọn bá díẹ̀ tàfẹ́ sọ yìí ẹjọ́ bá bí sí ó gbìyànjú kájọ bẹ̀rẹ̀ báyìí bóyá àìkò sí ìdẹ́ fún mi tó fi sílẹ̀ mi sọ́tọ̀ fi sílẹ̀ mi ẹgbẹ́ ọjọ́ àgbàlagbà wíwí jẹmọ́ra ṣe ẹgbọ́ ìjọba àgbàlagbà wí ó ní wákàtí méjì wọ́n wí náà ẹ̀yìn náà sáré ọ̀dá nílẹ̀ Yorùbá ní ẹ̀tí gbómi kaná fún pé nígbómi bá gbóná wọ́n àkórí ẹ̀bọ̀ wọ́n tún máa wá sọ pé ẹ̀rọ ẹ̀rọ pẹ̀lẹ́ ìdí ní o ẹ̀mẹ́ ẹ̀rọ gómìnà lọ ájọ́jẹ́ tàríkẹ́ gbẹ́rẹ́ ní o àsìkò àwẹ̀ gbẹ́rẹ́ làgbọ́wọ́ Èmi wà lẹ́gbẹ́ àdìgbò. Ọlọ́dún jọ́ra wọn gbọ́nà dárì wọn náà. Bákan náà, mo fẹ́ tún rọ̀ wà lọ́nà kẹsí kejì. Sẹ́rí èèyàn máa ń kéwú tẹ́ni èèyàn rí sí àtán. Kí ni ìtumọ̀ rẹ̀? Ọlọ́run sáàkì ọ̀kan kàkọ̀rẹ́ tí ọ̀nà ọgbẹ́ tí àbámá nínú rẹ̀. Ọ̀sọ́ pé gbogbo ohun tó dòdòdò ti bẹnu tí àlọ́ Èèyàn lè kéwú tán. Èèyàn ní tí àtán. obìnrin ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ti pè nǹkan lọ́rọ̀ ẹ̀sìn ẹn tó fẹ́ sọ́nà àwọn ọ̀ràn kan bẹ̀lọ́rùn ti ẹ̀yàn tó jẹ́ ẹ̀rìtì àmà gbogbo ẹ̀ ń bá jẹ́ àfà ọgbọ́dọ̀ máa bẹ̀lọ́run kó wọ́n pàdé ọlọ́run tí tí ó àwọn mí ọmọ sọ́ndọ́nì ọlọ́run sí ọlọ́run ìjẹ́ dáadáa báyìí láwà ní gbọ́ta ti sórí rẹ̀ ẹbí àfáàbá náà ṣe ń gbé kalẹ̀ fún à wọ́n sọ́nsọ̀ kágbọ́ ọ̀rọ̀ yìí náà tó kúrò wà bá wọ́n bí i ń kalẹ̀ púpọ̀ bóò ló ṣe gbé kalẹ̀ fún kéyò tó bọ́ mẹ́ ẹlòmí ọ̀nà tó bá gbọ́rọ̀ kalẹ̀ ìlàwọn èèyàn ti sì gbọ́ ọlọ́run sọ àwọn bí àtìlé o sọ ẹ̀yìn náà níbi kí ni o àtìlọ́ ìlọ́fà tó fi jẹ́ pé ẹ̀sìn ọgbọ́dọ̀ méèwú lọ ìsàlẹ̀ yẹ́ ẹ̀sìn ọgbọ́dọ̀ ní pé lọ ọlọ́run lẹ́gbẹ̀sí lẹ́gbẹ̀ bára jà sí ọ̀rọ̀ pẹ̀lẹ́ ni ìbánàbí fi gbé kalẹ̀ rí tẹ́ ẹ máa nẹ́bí ọlọ́run ni wà máa àlẹ́ ìkà nǹkan kan la fi ilẹ̀ tàbí tọ́pọ̀ tààfi wá gbọ́rọ̀ wọ́n lọ́wọ́ bá mẹ́jì àmójúlọ ọmọdún ta wà ní rẹ̀ mẹ́jì ọ̀jẹ́ pé tí wọ́n kọ síwájú iṣẹ́ wa tàbá kò bẹ̀ ní wípé ó fi di panú ó fò gbọ́ papọ̀ bọ́pùn lọ́pù lọ́rọ̀ wà ká tó kú mẹ́ jẹ́ bó ṣe ṣe àdéhùn bákan náà mo kí àwọn kọ̀mítì pípọ̀ mo tún wá kí àwọn elétò lórí ọ̀rọ̀ wà sí iná wípé kò ní rẹ̀ yín o gbogbo ọba ilẹ̀ nígbà fáyìn ní ìdí ọlọ́run yóò bá kí yóò bá ní pé gbogbo ọba tẹ́ bá ti ní ìdí ọlọ́run yóò bá wà nù. Ah. ṣé ọlọ́run màláwá o ọlọ́run ti mọ̀ jẹ́ pé yín o. wọ́n ní ẹni ọba gbádùn ara rẹ̀ ìlà yóò gbádùn ọlọ́run gbádùn ara yóò ọlọ́run jẹ́ mọ́jì àríyàn o mọ́jì àjẹ gbèsè jọ́kan wá balẹ̀ gbogbo bàtà àbàmà gbọ́kùkàtà ayé mọ́jì àṣírí owó tó tó máa bò bẹ̀ hákìlá haúlá wàlá òwàdá ìlà ìgbà ìlànà. ìjẹ́mi àtọ̀rọ̀ nípa ìrìnsẹ̀ jíjẹ́ o náà ni ẹ̀sìn àti àṣà sájọsí ń bẹ láàrin méjèèjì àbí ọ̀sájọsí sẹ́sì ìgbó lọ́tọ̀ tí àṣà dúró lọ́tọ̀ kí ni ń jẹ́ sí kí ni ń jẹ́ sà ṣẹ́sì pín sáṣà náà pín bẹ́sí ọ̀bà pín sáṣà náà ò pín bákan náà ṣé ń bẹnu àṣà tó papọ̀ tó sì jẹ́ wípé àwọn tí ń tí ọ̀mọ́ra wọn tó ní tó kéèké lẹ́yìn ìgbà nìkan tó jẹ́ pé tí wọ́n bá ti sọ̀rọ̀ náà bí àdámà nǹkan yẹn wà lára rẹ̀ àfi sílàkàyè ọ̀bà pín mọ́ bákan náà nínú àṣà ṣe ń tí ọ̀dà ń bẹ̀m̀bẹ̀ àṣà sáwọn aláhùn ni àbọ̀lọ́ ló gbé sínú ọpọlọ wa insha Allah rahman àwọn nǹkan iná ni àfẹ́ yẹn nàná ṣùgbọ́n ní tẹ́tẹ́ ẹ̀rẹ́ èmi ó ní kí n ra sàlàyé níwọ̀n bá tọ́lọ́ ń pé kó yé mi yìí ṣùgbọ́n mo bẹ̀ wá tí ń bá sọ kẹ́kẹ́kẹ́ tá a bá gbọ́yé ẹ̀dá mi padà kí n sọ sọ. ìǹtọ́ àpàdé pé mo gbìyànjú kí n lè máa sọ Yorùbá jẹ̀bù ọlọ́run òpè kọ́rọ̀ mi lọ́rùn yóò bá àbàdẹ́ mọ́ máa sọ mọ́ gbìyànjú kí n máa sọ tẹ̀gbá ọlọ́run òpè kọ́rọ̀ lọ́rùn yóò bá àbàdẹ́ mọ́ máa sọ lórí mo ti wá ń sọ yóò bá àbàdẹ́ èyí tí ọ̀bà wá sí àti ń bára tó lè fi ìjẹ̀bù sàlàyé ẹ̀ tó ń pè ní èyí tí ó fi àlè sí wa àbó lè fi ẹ̀gbá ó fi lè sàlàyé rẹ̀ wà láì kò sí kí ẹntì ń bá sọ tó bá dàbí ẹni wípé kò pí àtẹ́lú mi kí wọ́n má di àfá mi o èmi tí mo sọ ní kẹ́ẹ̀bì nígbà mo sọ̀rọ̀ tí èèyàn ọgbọ́yé tí ó tún wá mọ bí ó ti gbé ni ó ti sọ mi nígbà tó wá sọ mi ọ̀tọ̀ ní ìjẹ́ ọ̀sọ̀ ọ̀tọ̀ ní fáfá mi ó tún gbọ́yé mbẹ̀ yóò máa wá jẹ́ tá a bá ti sọ̀wọ́ mẹ́ta ìpín tí ń bá sọ o torẹ́ wa òun ní iṣẹ́ wa ń ó di wa ọlọ́run lọ jàre jẹ́ dáadáa fún pàdé rẹ̀ wọ́n náà láìláìláìlá ẹ̀sìn kí ni ẹ̀sìn tọ́nà wọn bá yọ́nú sí fún wa òun náà ní Islam ìjẹ́ ẹ̀sìn ti yàtọ̀ rí kọ yàtọ̀ kọ́dà ó kọ sí ń jẹ́ náà nù láti pàtó ti dá ìnábì ádámà àti àtàlámà tó ń ti fi ìsìláàmù ma ìsìláàmù ní kí ni ó ní èsì látọ̀dọ̀ ọlọ́run ọwọ́ ayé jẹ́ márùn-ún lọ́dọ̀ àwọn ọjọ́ kan kọ́lọ̀ ó tún fi àwọn kẹta fún lọ́dọ̀ àwọn ọjọ́ míì ẹwọ orú àwẹ̀ tá a jọ ń gbà yìí nígbà tó lọ́n sọ̀rọ̀ lọ́rùn Kùránì ó ní ẹ mẹ́jì ò tóbi lẹ́mìí kẹ́ ẹ máa wá rò pé àbá fi àjẹ́ yìí kà máa kù síbà àlálẹ̀ nínú àmì nǹkan bíkún bá a ti tí rọrùn fún yín gbogbo àwọn tó lọ sáájú náà àwọn náà gbà wẹ̀ ìsìlámù tá à ń sọnù kà máa kù síbà àlálẹ̀ nínú àmì nǹkan bíkún táwọn èèyàn ń gbogbo ọmọ náà náà náà náà náà sí ìsìkáàfù bí wọ́n ṣe ń ṣe ní yàtọ̀ ọlọ́ni rẹ̀ Ibrahimu àti ọmọ rẹ̀ Ismailu in tí mo fi sọ fún yín pé kẹ́ máa wá tọ́jú léyìí Anthony irọ́ baitiya lè tọ́ ìfínà wọlé áàkì fínà fọ́rùkà ìsújúd ẹ máa bá ń túlẹ̀ yìí fi fún àti ọwọ́ àmọ́ abẹ́mi ọlọ́run ọba yanjú nínú ilé ìsìláàmù ọ̀yàtọ̀ eléyìí ni ọwọ́ àjẹ́ akọ́kọ́ clear mistake kẹta àwọn èèyàn wípé ẹ̀sìn ẹbọ wọ́n máa wá pèlẹ́ sí àbàláyé wà láìkè ìṣẹ́sìn àbàláyé nígbàtọ̀ ọlọ́run láti nẹ́bí adama kò sí ibi kankan lórílẹ̀ tí wọ́n ti ń jọ́sìn fún nǹkan ní ìtìyàtọ̀ sọ́lọ́ kò sí ẹbọ tí wọ́n bá fi fẹ́ lọ́ngbà náà ẹ̀ṣẹ̀ ni ẹ̀kọ́bìnà pàábílà ẹ̀ṣẹ̀ ni ẹ̀ẹ́dìfẹ́ parọ́ nǹkan kan ṣùgbọ́n tó ní láti pẹ̀lẹ́bọ kò sí kí bẹ́ẹ̀ sí inú náà fi ẹjẹ́ ẹ̀sọ̀fà tó papòdà inú òfó papòdà tán lẹ́bọ́ sẹ̀sẹ̀ wọ́n á wáyé níbo lẹ́bọ́ ti á jẹ́ sí àbáláyé a wà ní tọ́kọ́jẹ́ pé nígbà tí wọ́n ṣe mọ̀sílámù lé e ti a ìjẹta ni a ń sáàmù sọ pé ìsìlámù ẹ̀sìn àbáyé ni ẹ̀sìn kí ni àbáláyé ni ṣùgbọ́n ìjẹta ni a mà náà fámìlì ti a ọ̀rọ̀ tó dáanu ṣe ń tó tó náà yàgò ti kíyà kí lẹ́sìn o. ìsìlámù kí ni sáńsájú ànàbí àádámà nù wa láti ní màá sí lọ́wọ́ bá ẹ̀sùn lọ́wọ́ bá sì fún. bákan quran ọlọ́run sọ wípé àwọn ìjọ ìjọ ànàbì nùsùn wọ́n pe gbogbo ànàbì lọ́rọ̀ ànàbì nùsùn náà kálà ànàbì wọn ibi tí ìsọmọ náà lọ́rọ̀ ìsìlámì ọdẹ́bi ti lúpù ọdẹ́bi ti húdù ọdẹ́bi sọ́ọ́lù ọdẹ́bi ti ṣùáìbù nítorí pé àwọn òbífẹ́ yìí wọ́n wá pẹ̀lú ẹ̀sìn ẹyọ kan tọ́jẹ́ kí ni o tọ́jẹ́ Islam kí wá là ń pè làṣà àṣà lágbàwá lè pè ní orúfù wọ́n lè pè ní àádá arínú àwọn àfáàtẹ̀ ní méjèèjì kankaná ni arínú àfáàtẹ̀ tó fàrọ̀ ọkọ̀ ṣùgbọ́n àmọ́ Allah subhanahu wa ta'ala ọ̀dà ọmọ àlẹ́bí ádámà ọwá jẹ́ ayàtọ̀ nínú gbogbo ìdàtọ́dá wọ́n làkọ́dí kàrọ̀ náà bà ní ádámà fúnra àwọn náà ìlàjí àpẹ̀lé fún àwọn ànẹ́bì adama lórí àwọn lórí àwọn ẹ̀dá yòókù tààdá jẹmọ́ àwọn tí wọ́n ti wà rí lẹ́yìn wọ́n ní bí màálù bá ya wèrè kò lè ya wèrè tó kù bí màálù bẹ̀rẹ̀ tó bá ya wèrè kò lè ya wèrè tó kù tó kù tó kù ó kọjá wèrè jùlọ làákàyè náà sọ ọmọ ìlú àdámọ̀ sí dọ̀gbọ́n dọ́gbọ́dọ́gbọ́ bí màlúù ṣe bú tó wọ́n ṣe kí ni o bákan náà ẹ̀wọ̀ ata sátàtì ẹbọ́jú ó ṣe tábà ó ṣe ti yọnu ó ṣe ti para nígbọ̀n mọ̀ bí ọlọ́mọ̀ ẹ̀kú kàtà sí wọ́n ti jàdárí lórí ẹ̀ lónìí ní ìfì ní sásá wọ́n gbé wálé wọ́n wá kó ìnáwó wọ́n gbàgbára lára ẹ̀ àtàtíwàdì pé àà pàtàsọ́bẹ̀ ìbí tẹ́ máa jà sẹ́ni lọ́ta gbogbo wa a ti rọ̀ nígbà níbi ẹ̀ tẹ́ni ẹ́ wíbà iná ọrụ ní ọ̀rọ̀ àta ajẹ́ pé bí àta bá yàwòrì yàwòrì kò lè yàwòrì tó gíní ohun ajẹ́ pé à ń bọ́ làákàyè ọlọ́run fún ọ̀nà bí àdánà làákàyè ti pọ̀ ọlọ́run kẹ́ ọ̀nà bí àdánà ọlọ́run sì fún àwọn èèyàn lẹ́bùn tó pọ̀ sí èsì kékeré ìlọ́fà tó fi jẹ́ pé téèyàn bá ń ronú àwọn àgbàlagbà ní ẹ̀ńbà manúrò yóò mọ̀ pẹ́ẹ́dù gbogbo ẹni tí ọba ti manúrò ní òní mọ̀ pẹ́ẹ́dù ìdírè béèyàn bá tóbi tóbi tóbi tí wọ́n ń wo rẹ̀ pé bí mo ti ṣe tóbi òsín tóbi tóbi o ọ̀ta kúka bí ó ti tóbi ni tó bá sún wájú yóò rí tó tóbi jùlọ rẹ̀ mọ̀ tó ti tẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀yàn bá sì kèrékèré tí wá ń banú jẹ́ àtàárọ̀ àtọ̀sánà ọlọ́wà sàyé ìbí báyìí ló ti bí níbi kí máa kéré jù ẹ̀sọ́ fún fún ẹ̀kọ́ kéré jù ọ̀tà mm-hmm. fún ní tó ti sàyé nù. làákàyè òun wá ní àwọn ìwé fi yàtọ̀ àwa ní àwọn nǹkan kankan tọ́jọ́ wípé inú àdámà wa lọ́wà ìlọ́wà bí àṣà ìlọ́wà bí àwọn àṣẹ́sí wọ́n ní máta àárọ́fà ounnáṣù wàsáárù wà lẹ́yìn ní ní àwọn àmàlí àwọn tẹ́ríkí pè ní àṣà o náà ni tí àwọn èèyàn mọ̀ láàrin ara wọn wọ́n wá ń bẹ́ẹ̀ pẹ̀lú bọ́jọ́ ń lọ lórí ọjọ́ yálà ọ̀rọ̀ ni o ṣìṣọ́lẹ̀nu yálà iṣẹ́ ni o nǹkan títẹ́ ni o ọ̀rọ̀ sísọ ni o táwọn èèyàn bá sáábà àwọn tí wọ́n lọ àwọn tí ẹ̀ṣẹ̀ dé bá wọn lórí ẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ̀sìn ń bẹ lódìdí òun náà sọ̀rọ̀ ayè nú ẹ̀sìn àmbọ̀ kí ni àwọn àpẹẹrẹ ìtọ́ka fún ta kọ́kọ́ sọ yìí. jẹ̀mọ́ra tí wọ́n bá ti pè nǹkan ní àṣà kò lè yí ẹnì kankan àtẹ̀ntórí ẹ̀dá fún pátápátá. àmọ́ àṣà wa pín méjì tí gbogbogbò ń bẹ tó pé ọlọ́run ló ṣe làṣẹ ìyàmọ́ nàbí àdámà bẹ. wọ́n èkó ẹṣẹ́ èèyàn lórí abadan gbogbo alájọ rí bẹ́ẹ̀ kí ni nǹkan náà àkọ́kọ́ lúbùsù alìsàn fílhàmàmà téèyàn bá wọ tọ́ílẹ̀tì tó wá jáde padà wọ́n è sábà kwérí èyí nínú àṣà àti ìta àbátábàtà àmà wípé tọ́lẹ̀tì tó wọ̀ yìí sọ pé o ti sẹ́lọ̀ bó ti bóde padà ó ó lò ju ten minutes lọ. ẹlẹ́ẹ̀kejì kọ́dúrú lè máa nígbà tó o tún lomi akéèso omi tó o lò gbogbo omi tó o lò pátá kò ju déédéé ìdérí ọtí lọ. wọ́n ì báyìí aṣọ déédéé omi téèyàn ló bẹ́ wọ́n ì báyìí aṣọ déédéé ìkò téèyàn ló bẹ́. ìntì téèyàn bá fẹ́ ṣe ń bẹ̀ ìntọ́ bá gbà lásìkò ìlọ́gbà ṣé ẹ mọ̀ pé àdámá àṣà tí gbogbo bọ́lọ̀dọ̀ mọ̀lẹ́rọ mẹ́sì ó lámà ẹni míì lè máa ṣe nǹkan mí bẹ́ o ọlọ tẹ́yì ìpìlẹ̀ ni ọlọ ọ̀dà nǹkan rú mẹ́ bẹ́ẹ̀ sí mú gbójú ọ̀kẹ́ táwọn èèyàn mọ́ ọwọ́ àwọ̀ bẹ̀ ọ̀sọ̀ ní sáàrù pé ń ṣe ọ̀sọ̀ ní sẹ́bẹ̀ta ti fi ni o ti nà ó mẹ́ àbẹ́rẹ́ tó mú fọ́ọ̀rù ti nà ó wò kú wò àwọn ìkẹ́kẹ́ wá ń bẹ tó jẹ́ wípé fúnra náà ìlọ rọlà àkáyàwó èèyàn síbẹ̀ ìmí ń bẹ tó jẹ́ pé ń gbà tí ẹ̀sìn dé ojú tí ẹ̀sìn ti wò ó náà nìpìnlẹ̀ ṣùgbọ́n ìsọ̀ àṣọ́là ó dá sí àwọn kan tọ́lọ̀ wá jẹ́ àmọ̀ wípé hmm, òun fi nǹkan yí rinlẹ̀ sọ́pọlọ àwọn èèyàn ni ìdí ni òjé ń sọ nǹkan kan fún wà nábì lórí ẹ̀ nítorí pé eléyìí òsì nǹkan tí ó lè tẹ́yìn ẹ̀yìn ṣe sí ìmì ni kí lẹ́nu eléyìí náà jẹ́ ọ̀pá tẹ́lẹ̀ kò fún wa jẹ́ àmìn hadith anas ibn malik radiyallahu ta'ala anhu wa jẹ́ àmìn hadith rafi ibn khudayj wa jẹ́ àmìn hadith tọ́lá ibn ubaydillah radiyallahu ta'ala anhum ajma'in amẹ́ta iná ni gbàgbé fi wa. anabi sọ̀rọ̀ sọ́lá ọwọ́ madina fọwọ́ tẹ̀lé alẹ́ madina jẹ́ àbúrún kọ́ bá rí àwọn ará madina yulaskihun tọ́ba ti tó àsìkò tí támúrù támúrù wọn náà ìmọ̀lọ́lọ́run bí igi ọ̀pẹ wa ìnáà ló ṣe rí támúrù tá ń jẹun eléyìí ẹ̀ tí wọ́n ń pè ní dáàbì pọ̀ ìdáàbì sínú ó ṣẹlọ́wọ́ màdínà sọ̀rọ̀kọ́lá ìsìn náà ni ọ̀gbìn tí àwọn mẹ̀dínà ló ń bì wọ́n bá rí táìmù tí àwọn akọ rẹ̀ so ọwọ́ ara àwọn àgbẹ̀ wọ́n ń gbé iná látara akọ wọ́n ń gbé lọ síbi abúgbò ó sì ló wọ́n ní mẹ́ta tẹ̀sánàrún kí lẹ́ǹdẹ̀ bá a ṣe máa ṣe tipẹ́tipẹ́ nù ọlọ́run sì máa pé kí ó jáde dáa kọ́ àti قال مني لأنكم لو تركتموه لكان خيرا تأبى سيبي وسيتم لذلك بسين سيلو أيو سنتر بس إنتاج بيسي واني وافيون نفينسو أكبر الله نفينسو Ìdí pé tẹ́ bá lè mọ́dọ̀rọ̀ ayé láàmù báyìí, ìjọba ń tọ́rọ̀ máa lẹ́ẹ̀kùn mú bẹ̀rẹ̀ lẹ́ẹ̀mù bẹ̀. Ni ó ń kàlùkù báyìí, àlùbí kò ní sọ̀rọ̀ lásán ní kálukú bá padà tó bá fi gbogbo àwọn ètò tananámẹ̀ títí títí tí àná fi rẹ̀ dànù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. nígbà tó tó àsìkò táwọn abo tábìlì ọmọ aṣọ tí wọ́n mọ̀ sọ pé àǹtí rẹ̀ nígbà tí ó so lọ́ba so ṣí sán àwọn tábìlì tó jẹ́ wípé èèyàn gan ò lè mú lọ́ba ìfọwọ́ àtìbọnù tó bá sì jẹ́ wípé tẹ́lẹ̀ wọ́n rí bí tírélà 100 lọ́dún wọ́n rí tírélà mẹ́ta gbogbo ẹ̀ tó ti wá lù ní ọmọ tó lọ bá ń sàfẹ́lá padà wípé ń sàfẹ́lá a ní ìgúnra wọn ni in tó wí fún wa inú òjè kí agbègbúnra wọn ṣùgbọ́n ah ànàbí ni ẹgbẹ́ ìdìbò sí mi antum a'lamu bí umuri dùnìyà fún ànàbí yìí ni ní tòótọ́ ibi tọ́lọ fi rán mi nínú ìwáyà mi àníbì ní ẹ̀yìn lẹ́mọ bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ orí ayé yìí tí fi ń dọ́gba ẹ padà abẹ́wò à ń bọ̀ bí ìtumọ̀rọ̀ yìí o nítorí pé jẹ̀máà gbogbo ọ̀rọ̀ lójú méjì méjì èyí tá ń sọ yìí náà ìfẹ́ kí la fi ń gbọ́ra wáyé gbogbo ọ̀rọ̀ lójú kejì bẹ́ẹ̀yàn ní yọ̀ọ́ dà fún ọ èèyàn lè sọ́gbà náà sọ pé nǹkan mìíràn mìíràn

tọ́lọ́run bá ti bínú sí ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ o nínú ìwáyà mi ànábì ní ìnàmà ànàbáṣàrùn abara bí yín ilè mi náà o ṣùgbọ́n tí bá bá yín sọ̀rọ̀ nípa ọlọ́run ilé ìsinmi fẹ́ẹ̀kì ṣùgbọ́n tó bá jẹ́ pé nǹkan kan lẹ́ ń ṣe láyé tí mo wá fẹ́ sí gbìyànjú mi dá sí ìnàmà ànàbáṣàrùn mi èmi náà abara bí yín ni mo lè ṣe mi fẹ́ẹ̀kì bẹ́ẹ̀ mo sì ló fúdí èyí ìntẹ́ bá ti ń ṣe tẹ́lẹ̀ tí ó sì dàrú mọ́ yín lọ tí ó sì ṣe sí ẹgbẹ́ lẹ́nu mi pé ọlọ́ni ẹ má ṣe mọ́ ẹ náà ṣe lọ o lámì bá tó padà ní ẹ bá tó ń gbé àwọn tábùrù ìlú ní nǹkan bá tó padà bí ti tẹ́lẹ̀ èso dáadáa ní bá ń tó dáadáa jàmáà kámẹ́tì ìkómi àdìsí ṣé bá a ti mọ ìpìlẹ̀ àdìsí àti mọ̀ntánà káwà bọ́ọ̀lú ẹ̀sìn ọlọ́run káfẹ́ rọ́sọ́nà òdì wípé lọ́dọ̀ ti wà ànàbí ti ní antum alamu ní umori ìzìnìyà fún báyé yí bá ti lè rọ̀yìn lọ́rùn ní ẹ̀sì máa ṣe nígbì ni ó ní mọ́sálásí tiwa a kò ìràwájú gbogbo ẹ̀ fẹ́ kírun sáfù wájú ọgbọ́dọ̀ dèfìlà bá a ti fẹ́ ti ànà àníbí ti ní antum alamu torí pé tá a bá ti bẹ́ kí ló ní máwọn ọkùnrin àdúgbò wa là ilé nǹkan ṣébi tá à ń lo ẹ̀rí sí ṣé ibẹ̀ ni a ti lo ẹ̀rí hùn. kí wá ní ìtumọ̀ àdínkù ìtumọ̀ ẹ̀ ni pé kèé ṣe lórí ẹ̀yìn àgbẹ̀ nìkan tí ó dórí alágbẹ̀dẹ tẹ́ bá mọ̀ pé bẹ́ẹ̀ bá ti kiri kàbọná tí ọ bá lo àsìkò báyìí ń bẹ̀ bẹ́ẹ̀ bá yọ irọ́ ni tẹ́ dórí àwọn tí ń sisi ọwọ́ tó bá ti ní bá ṣe pẹ̀lú ọwọ́ ọ̀sẹ̀ ní ọ̀rọ̀ ilé ayé tẹ́ dórí àwọn tí wọ́n ń ti àdìrẹ tẹ́ dórí tó kí ni o táǹbà àdáko yìí ìdáǹdì ìsára yìí fún àlélé àwọn akóbìnrin àwọn mọ̀ padà àdámá tàbí àṣà méjì náà nù sí Allah subhanahu wa ta'ala ń sọ fún ànábì wọn fún àrùn wípé ìrànnábì kúndì làáfúwà ìwọ jẹ́ntọ́ jẹ́ntí ọmọ àtàlùkù fáwọn èèyàn wa'muru bil 'urf má sì takò àdámá àti àṣà tó bá jẹ́ dáadáa tí ànábì tó fi rin lẹ́nu fún àwọn èèyàn. Ìyí ló jẹ́ àmọ̀ wípé méjì ni àṣà kún sí. Àlùrúfù sọ́ọ́lì pẹ̀lú orúfù ìfàṣẹ àṣà tó dáa àti àṣà tí ó ṣe kí ni o tí ọ̀rọ̀ dáa. Àbọ̀ nínú kátàkárà àṣà ń bẹ́ẹ̀ In tó ṣéǹjì ń bẹ́ńbẹ́ èyí tí ò ṣéǹjì ń bẹ́ńbẹ́ èyí tá a gbọ̀n náà ni pé ẹni tó fẹ́ ra nǹkan ó lè fowó rà ó lè fàǹfààní rà ṣùgbọ́n tí a fẹ́ gbà padà yìí ẹni náà lè fóńtọ̀n ìpìlẹ̀nu tí wọn ọ̀bá ní ìjọ wọn lójú ẹsẹ̀ wọn jọ mọ́ ni ṣùgbọ́n ìgbà kan ti wà rí táwọn èèyàn lu ayé lọ tó jẹ́ pé ẹni tó bá ta nǹkan inú ó gbé lọ ilé ẹni tó rà ṣé bẹ̀rẹ̀ àti láyé ìsinmi náà àṣàkan ni wọ́n ti lò ó ó sì lọ ṣùgbọ́n tó wá lọ tán náà kọ lọ́tàn wọ́n ti ti introduce indirect sínú ìṣẹ̀lú padà wípé free delivery ó tó wá ń wọnú báwọn èèyàn tẹ́ ń tẹ̀sẹ̀ ra nǹkan ó tún wọnú in tí ń ṣe tẹ̀míj kí n dàrújú yorùbá náà bẹ́ẹ̀kì sẹ́rí tó bá tí ìbàgbẹ́ máa ń kí máa bí german àbí ẹ̀rọ ilé bàbí o sẹ́rí pé ìjẹ́ ńlá kéw german wá ní ẹ̀rọ tí bàbí rẹ̀ ó tún di ti mú ọjà tẹ̀ntà yẹn ó di tí mo ṣe kíni o ti mú ya jẹmáà ẹ̀sìn wá dé pẹ̀lú dáadáa àwọn àbíká ń bẹ tẹ́sì kọwọ́ bọ̀ bẹ lápẹẹrẹ ìjẹ̀tẹ́ èèyàn bá rajà tó wá lu ọjọ́ mẹ́ta nílé èèyàn láì sí àdéhùn pé mo lè dá padà o sí ìrìnlẹ̀ ọ̀dárùn-ún gẹ́gẹ́ padà nígbà ẹ̀fẹ́ ìṣesí àwọn àmọ̀tí àdámà ni àdámà wa ni ìjẹ́ nǹkan burúkú kò mú nítorí wípé èyí tí mo fẹ́ tàfún orí àṣìṣẹ́dúnàdúrà ṣùgbọ́n ìgbà míì wọ́n wà tẹ̀sí ọ̀dà sí àṣà lọ́nà wọn lọ́nà ìdí iní ń bẹ nínú ìdíhun tó jẹ́ pé ó ti lọ pẹ̀lú ẹni tí ẹ̀ fún iní ń bẹ ẹni kan bẹ́ẹ̀ àwọn sọ̀hábà à ń pè ní haban ibn mungir rọ́bì àlọ́rù dáná àgọ́ èèyàn dáadáa ni ẹni ọlọ́run dá tó pè ní jẹ́mọ́ àtàdé èèyàn gbọ́dọ̀ wọ́n o èèwọ̀ ni o gbogbo béèyàn ṣe rí ọ́kàǹkà tó lójú wa tọ́bẹ̀ ebúsàdé ó di zero ní ó gbóyè àná ara tí wò fi gùn rẹ o habanu yìí ogun kan ni wọ́n lọ wọ́n wá sàládà lórí fàtàkùlà lè dáànù ọpọlọ ẹ̀ wá ṣèkì bó ti di pé ahọ́n rẹ̀ lè sọ̀rọ̀ dáadáa mọ́nà kò kú wọ́n wò ara ẹ̀ yá ṣùgbọ́n bí ó yá sí mi ó sì nífẹ̀ẹ́ kátàkárà bọ́ ti á dọ́jà in tí ò ju one thousand naira lọ fifty thousand naira ó sì fẹ̀ẹ́ tún ta ní ṣe tó wí ó sì fi kíni o fẹ́ tún tà ní. ó wá jọra wọn mọ́ wàhálà ìwà pọ̀ fún àwọn ilé wa dìde wọn lọ bá ní sọ̀rọ̀ sọ́lá mi pé àwọn kékeré fún àbáyé kọ́ mọ́ sóhun mọ́ kọ́ gbá bẹ́ẹ̀ sì ni ọpọlọ rẹ̀ ò gbé òwò mọ́ fún àwọn àdìkan sí kejì àtàwọn tó ti ṣẹlẹ̀ sí wọn sọ lọ́wọ́ ara sí nígbà tó dé ànábì ni kí náà bẹ abáyé owó iná ni wọ́n máa ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ iná ní kò yí ìmí nígbà tó bá yàtọ̀ wọ́n mọ̀ pé àbámẹ́rẹ̀ ó ti lọ wá ní gbogbo ìgbà tó ọba ti ń dọ́jà máa sọ pé láàfìtà bàtà ìtumọ̀ ẹ̀ ni pé tó bá jẹ́ pé ẹ fi tí mo fẹ́ ìgbà mi ni ìbá di ọjọ́ mẹ́ta jù bẹ́ẹ̀ lọ mo lẹ́tọ̀ọ́ àti dá padà o nítorí wípé mo ti dẹni tí gbogbo mùsùlùmí gbọ́dọ̀ máa sàánú ọpọlọ ẹ̀ torí kí gbogbo ẹni tí bá ń gbé ìsìláàmù ló kó lè fi ní ní ìjàmbá yìí èmi ti di ẹni tó jẹ́ pé ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ ẹ̀ mi tó o bá ti mọ̀ wípé alámòsí ni ọ́ ó lè tajà àfi kó o lu jìbìtì mọ́ tajà fún mi o tó o bá tajà fún mi mọ̀ lẹ́tọ̀ àtijá padà ìmùtánì fi kọ́ máa wí tọ́ba ti adọ́jà ìfọ́dún náà fóònù títí tàbí ní ń pa ẹ̀ lè dín nítorí àà kọ́dà bó ṣe wà yìí 49,000 àwọn náírà 1,000 láàrin bẹ̀ ẹni àbára rẹ̀ bá 52 kò sí ìsàbúrú mẹ́ àbánà wà ní láàrínlá bàtà yóò bá gbàrí ọkọ̀ yóò ní tí ọmọ ẹgbẹ́ tí wọ́n lọ́gbà fọ́ọ̀nù bá sọ̀tọ̀ra yóò lọ́dá padà pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ànínábí sallallahu alaihi wasallam ìfẹ́sí kan ni tọ́wọ́nú ẹ̀sìn fún jìkan àwọn gbogbo ìgbà tí ìgbà táàbà wá máa fi àsàrin lẹ̀ ọ̀nà májẹ̀mú ọ̀gá májẹ̀mú àkọ́kọ́ ibẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ti fọ́kọ́ ṣubú níbi ọ̀rọ̀ àṣà ìsìláàmù ẹ̀sìn tó sàlàyé mi nǹkan kan ọ̀darí kẹwàá bá ìsìláàmù kọjọ́ta rẹ̀ tọrọ náà tó gbàgbà ọ̀sẹ̀ yìí ọba tó ní ìsìláàmù pé nǹkan kan dáa o nǹkan kan fẹ́ ìsẹ̀yìn Islam. Àlìrúrúfù láyé fún mùkọ́ọ̀lì fánlì ṣẹ́rìrì ibi tí nǹkan ti ń dénú. Tí wọ́n bá pè nǹkan lásà, ìgbà tí ó di báwọn èèyàn wá rì náà rẹ́sìn, ẹ̀sìn wá ní ọ̀gá àṣà àṣàkọ́ lọ́jọ́gbà fẹ́sìn. Èyí tó bá ti bá ń tọ́lọ ń fẹ́ mú nú àṣà, ẹ̀sìn ọ̀dà ẹ̀. Èyí tó bá kù bí ẹ̀ káàtó, ẹ̀sìn ọ̀ sọ̀rọ̀ tẹ́sì bá wá sọ̀rọ̀ àwọn wà á yọ fùmà lẹ́sẹ̀ pẹ̀lú bá ní tó fi ní jà ẹni ọba níbẹ̀ ń lé yọ́ lọ gbébọn ọlọ́mọ odó yọ́ lọ gbọ́mọ odó àmì ah, orí ẹ̀kẹ́jú kí wọ́n lọ sí omi gbóná lọ òǹkàlùkù ọmọ wa bínú wá ẹ̀sìn kí ẹlòmí ọmọ ọbẹ̀ ẹlòmí ọmọ àkùkọ ọmọ jẹ̀mọ́ra àwọn àtàkà wa ń bẹ tó jẹ́ wípé civilization lọ gbà lọ́wọ́ wa ààbí lórí òun tó wá kan ẹ̀sìn láwàá yarí kánsílà kọ̀kọ́ àyíwáṣínú kéèyàn máa kọlà ṣé ẹ mọ̀ pé nígbà tó di àṣà àwọn tó ṣẹlẹ̀ láyé wọn wọ́n lè rí nǹkan wí ọlọ́run fẹ́ bá oṣù báwọn orí nǹkan wí ìyìn tí àbáká ẹrù ń pọ̀ wọ́n máa ń dápọ̀ bákan náà àwọn ọmọ ilé olówó àwọn ilé ọlọ́lá àwọn ọmọ ilé ọba kìrìkàkàkà ìkíràn àwọn ọmọ bà lọ dàpọ̀ wọ́n máa pín kíràn àwọn ọmọ dàpọ̀ orí lẹ́rùsì pọ̀ nù gbára pẹ̀lú ogun lọ́tún lóti wọ́n láwọn fi ràáde a fi ń de àdínsì wọn mọ́lẹ̀ annabi sallallahu alaihi wasallam ọlọ́rọ̀ mi sọ pé náà àríwáṣí ẹ̀ gbọ́dọ̀ kọ́lá ìsìláàmù lọ́sọ́lá lẹ́jọ́ ìsìláàmù ti sọ àwọn èèyàn ọ̀gbọ́ nígbọ̀ wá di pé ọ̀làjú wá ń dé lójú àwọn èèyàn tọ́wá di pé ọ̀rọ̀ láńdí yẹ̀yẹ́ tí n tí ó pọ̀ nítorí ẹ̀ṣẹ́ tí kọ̀pọ̀ mọ́ ọwá di pé ojú ti ń bá kọlà àwọn èèyàn náà wá gbà fáwọn òlè kọ́mọ́ fún kí ni o níbi tí ìlà gbajúmọ̀ wọn a máa korí sí ìlà fẹ́ nìkan ọ̀tọ̀ lélẹ́yìn lẹ́ẹ̀kẹ́ ọ̀nà ilé ìtọ́bájọ́mọ ilé olóòlà láti máa fi polówó bánà ni wọ́n fojú mi báyìí ni o wọ́n kọ pélé sápáàbí wọ́n kọ ohun sápáàbí àgbàjá títòmí àmì kẹ́kẹ́ títẹ̀lú ní wọn ò ní jọ bára wọn tí a bá ti ń wò bí òun òun ẹ máa wò lójú mi àti ẹ wò lápáàbí wọ́n máa wò lójú mi tí a bá bí èmi àtẹ̀yìn lérè wípé kí ni ń tọ́ padà kàpá akámọ́kọlà mọ́ sẹ́sì ni àbí ń táwà ń pèlọ láti láti kìí ṣe sórí ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ sí pátì kìí sí wáṣì jẹ̀mọ́ra ibi tí a ti ń forí ìṣò ẹ̀sìn ẹ̀sìn sẹ́ lẹ́yìn ọ̀rẹ́yìn àwọn tí wọ́n jẹ́ kẹ̀yìn sí gẹ́gẹ́ tí a ń pàwọn ti tẹ́ lórí ìmọ̀ ìjìnlẹ̀ wọ́n wá kíyèsí wípé ilẹ̀ ń ba àwọn nǹkan jẹ́ nínú ara àwọn ẹ̀jẹ̀ tí ń gbà jáde kódà nǹkan mí tó lè ti bẹ̀fẹ́lẹ̀ àìmọye ọmọ tó kékeré kan ọmọ kékeré tó ń gbà kéke ọmọ tí ò tí ìgbò tẹ́ ẹ̀sì mọ́lẹ̀ tẹ́mì tẹ́ wọn wá gbé láti àbújẹ́ yẹn ń wọ̀ bọ̀ kò sójú àánú wọ́n tẹ̀yìn ọ̀sán wọ́n ní ọmọ obìnrin ní ó bùkátà tó gé kó lè tètè rọ́kọ wọn wá fi ara rẹ̀ látòkè dílẹ̀ ẹ wo ìnira ọmọ mi ìgbàbẹ̀ lọ ọmọ mi ìgbàbẹ̀ káìsàn tó jẹ́ pé mi òjò dàgbà tó ṣe kọ́ máa dàgbà jama àní àtúntúra wá bí ìsìláàmù lọ pa ìlà rẹ ni àbí ń tàn rọ́lọ̀ lájú ọ̀làjú náà. náà ìsìláàmù ló parẹ́ ṣùgbọ́n nàìjíríà àwọn èèyàn ló parẹ́ lọ́dọ̀ wọn. ó lè ní. ẹni tí a bá ti pè ní irú eléyìí ò ní ìsìn kò sì ní àṣàmì àṣàkáṣà ni ọmọ jẹ kí ni kíkọ lọmọ jẹ o. àṣàkáṣà. nǹkan tó bá jẹ́ wá wọn nǹkan àà. ẹ̀sìn tó wọ́n sílé. tó bá jẹ́ plọ́ọ̀sì nǹkan tọ́wọ́ jẹ́ mínọ́sì nǹkan bákan nìkan tó ń bẹ tí a máa ṣe ọyẹ ká sọ̀rọ̀ lórí ọ̀nà wọ́n máa ń pè ní wọ́n ní ìlà ọ̀bọ̀mọjẹ́ wọ́n lè mọ́kànlá nǹkan fún yàn ṣùgbọ́n lẹ́yìn ọwọ́ bí o ní lẹ́yìn ọwọ́ mi kó fi ṣé wàá tún lọ wẹ̀yìn ó tòbi á sí ọjà sí ọ̀bọ̀mọjẹ́ mi. àmì ìtọ́jú ẹ̀sìn pápá máa rí wọ́n tún ṣe mẹ́ta sí àwọn mìíràn dọ́wọ́ tí ìdòtí bí àwọn ará àlọrin àtàmì gbogbo ẹ̀ ní ẹ̀sìn rọ́ǹgì o gbogbo ẹ̀ lẹ́sìn kékeré ni o ìbéèrè tó wá dé Òtẹ́bù ń tẹ́ mọ̀ ń sọ fáyé nísìnyí pé àlè sí jẹ́rẹ́. a a àlè a sì lè sí gbẹ́rẹ́. ó kọ tí nǹkan yìí ń jẹ́ ìní ń dá wàhálà alẹ̀ iṣẹ́ méjì ní í ṣe. gbogbo tí wọ́n bá ṣe lẹ́gùn fún wa tọ́wọ́ ajẹ́pọ̀ lọ forí sọ tí nǹkan kò lè fi ń dìgbẹ́ àfi lọ́wọ́ ọlọ́run tọ́lọ̀ wọ̀ bẹ́rẹ̀ yìí ààbọ̀ sí sórí ahọ́n rẹ̀ àṣẹ bíọ́bẹ̀ ààbọ̀ sí síbí sáfì ahọ́n kan gbẹ̀rẹ̀ náà ni ṣùgbọ́n ìta ń sọ pa lè sí ó ní ìwòsàn àwọn àyè ní ìbẹ̀ lára tí ó bùkátà kí ẹ̀jẹ̀ ọ̀jáde ń bẹ̀ wọ́n tó lè fòògùn sí kí ìsìnkọ́ọ̀nù bá tẹ̀lẹ̀ ìsìnkọ́ọ̀nù ni wípé èèyàn ṣubú kọ̀wà tètè jẹ́wọ́ àbí mú mọ́ra ọwọ́ awú ẹ̀jẹ̀ ti rọ díbẹ̀ àbóforí nalẹ̀ wọ́n wà á sá ilẹ̀ díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ ẹni tá a bá ti ẹ sọ wípé ìmú ọkọ̀ bí ìta lè pè ní kọ́kọ́ bá máa dàrú mọ́wìn ẹ̀lẹ́jú ṣùgbọ́n ń bá sọ gbẹ́rẹ́ ilé tẹ́rẹ́ tí yóò bá ń pè gbẹ́rẹ́ lọ tiẹ́ ó ń la sàkàtà èyí tẹ́sí ń pè ní gbẹ́rẹ́ tiẹ̀ ìlàjù ló bí o kí náà ń pè ní ìlàjù ìṣe ìwòsàn gbogbo ẹ̀ ń bá ti pípín ọ̀rọ̀ ẹ̀ sí gbẹ̀ ẹ̀sọ̀ gan ẹ̀yìn gbẹ́dẹ̀ kìí gẹ́gẹ́ gẹ́ fásitì là ń pè nú ẹ̀sì ṣùgbọ́n bá àbà túmọ̀ rẹ̀ yóò bá ó náà níbi tí ara sábàyì sábàyì sábàyì ẹ̀ ń bá ìfi tẹnu sọ wípé àtòkèdè lẹ́yìn tí ń jẹ́ bẹ́ẹ̀ àrọ́ ọ̀mù ni ó ti kọlu ànábì nítorí pé ìjà mà ń bẹnu ẹ̀sì wọ́n sì máa ń sin bó tẹ̀lé ṣùgbọ́n èyí tí òun ra ṣe tú tótótótótótótó yìí ó ń lọ dáa jù ṣùgbọ́n gbogbo tótótótótótó tí wọ́n bá ṣe tí wọ́n wá fi sọrí nǹkan tọ́lọ̀ ń ọba kọ̀ ó làrá mu òun. wọ́n ti lè dè wọ́n ti lè dè wọ́n ti lè dè wọ́n ti lọ́kàdà. èyí tí ara sẹ́yìn ìsìn tó ló ń bà gángan. kó wọ́n kà fi rọ́jú èyí tí wọ́n fẹ́ àbọ̀ mọ́tàlá yìí ọ̀rọ̀ lórí ẹ̀ káwá torí páǹsá fún yàn káwá mú gbogbo ẹ̀ka ní ẹ̀sìn àlàyé la ní ìdì ọ̀kánú àwọn brọ́dà wa mọ́tàlásí kan bẹ̀ lérí ọ̀dọ̀ wọn àwọn náà wá wà náà ọlọ́ jẹ́ àbílẹ̀ ẹni wá wá bá mi ìjọ náà ó ní sáà ó ní ẹjọ́ màmù ló wá fi sùn mọ́tàlá màmù sí àwọn ní mọ́mù wọ ìtí màtí ò dára o àwọn èké ń dáhùn lánàá ní kí ló dé náà tí wọ́n fún ìjà kékeré ni wọ́n bá lọ́wọ́ wa ní ìjẹ́ bẹ́ẹ̀ bá lọ́wọ́ wa pọ̀ wọn ò sì lè gba owó ẹ̀ lóòjọ́ ìmù tí mu ìmọ̀mù mú wa ó jẹ́ mọ̀ pé mọ́mù ìtí màtí ọ̀ ẹbí mẹ̀lẹ̀ ń wò lẹ́yìn bó tí wọ́n rà ní dẹ́rù ara mi ń bà mí. Wọ́n mú ọ lọ sọ́dọ̀ bàbá kan. Kí bàbá yìí ti wọ́n lọ́ọ̀kan káwọn wà lògiri pátá wọn wà lògiri àbárí mọ́mí àwọn tí ń tábà fáwọn nígbà kéke igi ọdán tí bàbá àwọn ọmọ sọ̀rọ̀ ilé yámọ́ ní àbá kò pé à ṣe pé fáńgẹ̀ báyìí mọ́mí mi nígbà kéke bẹ́ẹ̀ tó sì rí òótọ́ lórí ànábì ní ẹ̀sùn tẹ́ ń wà àtàwọn ogun ẹ̀ kò síbi tẹ́ ń wọ̀ sí ìbáyé wọ̀ ẹ máa náà ní kámẹ́rà lọ kí ó sì rí kọ́rù kí ó sì pamọ́ ìjọ súnlẹ̀ èjọba wá fẹ́ lò bẹ́ntí ọfẹ́ sọ̀rọ̀ náà rẹ̀ àdámà wọ́n fi hàn láti jí ó lè gbàgbọ́pọ̀ àmà kọ̀kọ́ tọ́rọ̀ fẹ́ tẹ́lá tí wọ́n sì máa yàn ní tọ́sẹ̀ náà rí kọ́dù tí ètẹ̀rẹ̀ wọn ọ̀má ṣe bẹ́ntí àríẹ̀ ó ní bàbá wá ní gbogbo tó ọba wá ní ọ̀bọ̀ sí ṣùgbọ́n a sì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó sì jẹ́ one thousand and one. wọ́n wá sáré fún un níbo ni ó ti wá sí wọ́n wá mú ìyá odó ó ní adorí ẹ̀ fòdò wọ́n mọ́ ọmọ odó wọ́n sokùn máa ń bì wọ́n ti sokùn máa ń bì òun á gba ọmọ odó mú ní àìsíhun bó ti àmọ̀ta wọ́n wà taari ìyá odó kúrò lẹ́sẹ̀ rẹ̀ kí ló kù tí ọmọ ṣe wọ́n ṣẹ̀ṣẹ̀ wà bẹ̀rẹ̀ máa sí gbẹ́rẹ̀ hùn ọwá ní ohun òsì gbọ́dọ̀ jáwọ́ òsì gbọ́dọ̀ mú mọ́ra torí ìwòrán òwèrè tó wọ́n yà wọ́n fi hàn àwọn ọba ìjà fún ọ̀lẹ́ ìgbà tó ń bá lè mánéjì ẹ̀ olùdáàsì ẹ̀ onídẹ̀mì ìlànà kẹjọ́ pẹ́lànà èsù níwò èkí ìdálẹ̀ ní tóòdí rìn ó ní ẹwádùn mọ́mù yìí tó ló ti wádùn mi tí mo fi kó gbélé mú dànù náà gbogbo tá wọ́n ń bà náà tàwọ́ náà kọ̀ bọ́ sí o iná lòdí ó yí agbẹ́ olùgbogbo bá lọ bọ́ sí àtorígbù ìbàjẹ́ fò ìlójú ó yí àwọn pọ́dọ̀ ọlọ́run gbogbo nǹkan wà bẹ́rẹ̀ ìfẹ́ ìsá àlàyé làbùkátà sí o kí làbùkátà sí ẹ̀rí òdodo tí é gbé pamọ́ o ìfarabalẹ̀ lọ́kàn ní ìdíṣẹ́ yìí sọ ni o Yorùbá láǹsọ èdè láǹsọ ṣùgbọ́n iṣẹ́ tá a bá fi èdè ń ṣe o ní ó dìtàmí oríire àti ìdàkejì sọ́rọ̀ ìtìlẹ̀ àtúnwàmọ́ àtàrin ìbọ̀ ó rìn débi títí mi gbólóǹtà àti kíra ẹni gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan ló ní ẹ̀ka àárọ̀ ẹ̀ka àsán àwọn àṣẹ títí wà tọ́játà náà tọ́jẹ́ wípé téèyàn bá ti ṣe èèyàn ti máa ń rán tán tí a máa lù kírù wọn máa kọjá bọ̀ wọ́n wá kírù mi ẹgbẹ̀rẹ̀ kí tí bá ti ṣe àmà àwọn ìgbà ààrùn ah, ọ̀tà náà sáyé o èèyàn bá ń bá lọ báyìí ààrùn omi ọ̀tà lẹ́yìn ẹja rẹ̀ èèyàn bá ń bá lọ báyìí o ó oh, sáǹbọ̀ bákan náà kírù chairman wọ́n fẹ́ kí ọmọ tí ò ju ọmọ ọdún mẹ́wàá lọ níbi wọ́n wá dọ̀bálẹ̀ gbalaja ó tún kásẹ̀ fún kí àtọ ọwọ́ méjèèjì ọwọ́ méjì fẹ́ nìkan àwọn yóò ti wò pé nǹkan kan rán ní àárín ní ìṣẹ̀lẹ̀ ìkíni àṣà ní àṣà kan ní tó jẹ́ pé ọ̀kàrí ń jẹ ọ̀kàrí ìṣesí nínú nínú lápẹẹrẹ yóò bá nínú àṣà tiwa obìnrin máa kúnlẹ̀ tó bá fẹ́ kí ẹni tó jùlọ ọkùnrin máa dọ̀bálẹ̀ tó bá fẹ́ kí ẹni tó jùlọ àṣà Yorùbá ni àwúṣe èṣe yíbú hmm. ọ̀mà hmm. tí wọ́n bá wá gbọ́dọ̀ wọ́n bí wọ́n lè gbà mára o bákan náà bàbá nìfò ní Nàìjíríà tá ń lọ ní Sudan ìkírẹ ẹni àmọ́ ìkírẹ ẹni chairman wọ́n bá mi bí èmi náà bá wọn náà bí padà kẹ́ẹ̀ẹ́ tẹ́jú pẹ́kẹ́kẹ́ o kẹ́ẹ̀ẹ́gbọ̀n mẹ́ ni o tí ó tó táwù wọ́n gbà mí báyìí mínà gbà wọn kíkí Sáàbọ̀. Kíkí táà ń wí ìkan náà, àwọn míì fún gbé kọjá ń tàà ń sọ ohun, wọ́n ní èèyàn ọ̀dọ̀bálẹ̀ àwọn èèyàn kan bẹ ìran ní ní Nàìjíríà náà lọ wà tí wọ́n bá wára wọn lọ kò sí tí wọ́n fi kíra wọn ju ìyàwó ara wọn lọ ó lè jẹ́ bọ́ọ̀dá àtàbúrò kápẹ́ àbúrò bọ̀dá mi nì èmi làbúrò bá wọn lọ wọ́n fún yàrá ìyàwó wọn fún mi ń lọ sùn bẹ̀ ó ní wọ́n fi kí mi Hmm. ìyàwó mọ̀ lòdì tí dọ̀tà àgbà abẹ́ẹ̀dẹ́ wà láyé wòlíì bàbẹ́ lóyó wòlíì tẹ́lẹ̀ kò ní tíyàwó bẹ́ wòlíì làbẹ́ lóyó àwọn wòlíì ìwò òní gbọ́gẹ̀yẹ́ ju ọyọ kan náà lọ́dáadáa jàmáà nínú àwọn àṣà míì kẹrìbá àndọ́bàdé àti kẹ̀kẹ́ agbọ́dọ̀ wú tégbòtégbò àṣà ni ṣùgbọ́n a ti sọ wípé ta ní sẹ́yìn àṣà ta ní rọ́ǹgì àwọ̀mọ̀ àwọn ẹ̀yà míì kíkí ti wọn ìgbà táǹkì ń la tó mọ́ ọkọ̀ rẹ̀ rúkú mi gbogbo ẹ̀tọ́ bá jù wọn lọ tí wọ́n bà kí wọ́n sì sọ wọ́n sẹ́yìn àṣà tí wọ́n nù. sínú àṣà àtàwọn nù. àwọn míì ìkíni lọ́dọ̀ wọn ìdí wọn fi gbòdì kí wọ́n èsè kí ni o wọ́n fi ìdí wọn fún ìkíni lọ́dọ̀ sí ọ̀nà àwọn míì ìkíni lọ́dọ̀ sí wọn ìforíbalẹ̀ ni ẹ ń bá jù àlọ wọ́n ó wò lẹ̀ àwọn ìkẹ́ gbogbo ayé ní àṣà ọ̀tọ̀ọ̀tọ̀ ọwa ní okùn ẹyọ kan okùn ní kíkí èsù wá dọ́gbẹ́gọ́ sábí àpẹ̀lẹ́ níbẹ̀ wípé àà ẹbí wọ́n tẹ́ fún àtọ́jú ọ̀rọ̀ lónìí nù àwọn tí bọ̀rọ̀ yìí ṣé ń gbàtẹ́ sí ìdí láàrú ni àdúgbò àtàrí yàn lẹ́sìn. ojúkójú òní ìwó yìí ojúkójú òní ìwó yìí ẹni dọ́tí. Nígbàtà àrínà rí, àmì àtúwànù tèmi náà tẹ́lú ìbéèrè, ẹ̀yìn lẹ́tọ́nù fídíò. Nígbàtí a wá rí nà rẹ́sìn, a wá rí wípé, ah, Ọyẹ káṣọ tọ̀rọ̀ àníbì sàfẹ́ náà. Bóò ni ẹ̀ṣẹ̀ ń kí a lọ́dọ̀ wọn, wọn ò mọ̀dọ̀ wálẹ̀. Wọn ò mọ̀kúnlẹ̀. Kíkí náà ni. Kó tó di pé Ìsìláàmù àwàwárí náà rí. Kíkí wánú Ìsìláàmù di Àsàlámù Alékùn. Sáàbọ̀rẹ̀ lọ àbàbọ̀rẹ̀ lọ. Kíkí náà ni bọ̀rẹ̀ ẹni lọ. Wọ́n ò lọ́dọ̀ wọn nẹ́bì. Yámà ni ẹ àwọn bọ̀rọ̀ wọn lọ tí gbé ó dé tí ogun àgbà sílámù tí ń tira wọn tí ń bọ̀rọ̀ wọn lọ ìlọba di èyí tí ẹ̀sìn gbà mára ẹ̀sìn gbà yàn àwa ń bọ̀ nígbà tẹ̀sí ọ̀wà máa sọ bá ti máa kira wa jáàbírù ọba lọ́rọ́ nígbà tó ń débẹ̀ ó délé ọba ọba kéré tọ́ba fẹ́ bóde sáwọn èèyàn ó ti dáàmù tí ó bóde gbogbo ọtí ń bẹ láàfin wọn lè máa rojọ́ ọ̀sẹ̀ nǹkan ọ̀rọ̀ ti ọba ń ti èyí tí ọmọ wíwá òǹkàlùkù wọ́n wò lẹ́bẹ̀ẹ́ ni títí títọ́ bẹ́ẹ̀ jókù nígbà bá tó tọ́ba lọ́rùn ẹ̀ntọ́ wá jẹ́ àgbà wípọ́ bàbá bàbá ní ìyọ́ra fi yóò bàbá ní ẹgbórí oṣù mẹ́wọ́ já rírù rẹ̀ nìgbé wá dùn pé wọ́n ti dà kí ni ìwọ ọba eléyìí ìwọ ọba tọ̀mọ́tà àbáyìí tó ń fọwọ́ sí jẹun ọba tí mo ti ti ń jẹ lẹ́dẹ̀ ìjẹ káràmù náà mọ̀ pé mo gbé tuntun wọlé ọ̀dà ìdí má jìnnà lọ́ba ara nàbí lọ́ọ̀kan nínú ìbáṣẹ̀rin àyẹ̀ júdà ìbáṣẹ̀rin kápọ́nà ń ṣe lẹ́tọ̀ kẹ́nìkan tẹ̀ fẹ́mi kejì ni kó kúlẹ̀ fún ní o kó foríbalẹ̀ fún ní o kó wọlé fún ní o kó ọba gbúgbú fún ní o kó rúkú fún ní o wàláì ìyàwó lè bá pa láṣẹ kó máa ṣe bẹ́ẹ̀ fọkọ rẹ̀ nítorí ìwọ ọkọ ẹ̀kú tóbi lórí ẹ̀. ìyàwó iṣẹ́ àtàlù fún àwọn àlejò kan wọ́n wá ń bí ìgbàkùnmárì ní gbogbo ilé ayé ta ni ìwọ rẹ̀ tóbi jù lọ́rùn obìnrin ànábì ní zawjuha ọkọ rẹ̀ ní o ọkọ kí ni o ọkọ rẹ̀ ní o lórí obì oníbẹ̀ẹ̀mí tó wá dọ́kùnrin kọ́ ọkùnrin ti ó ti dàgbà ó bọ́ lórí rẹ̀ ànábì dá o ànábì ní ó mú ìyá rẹ̀ ní o kò tẹ́ ní mọ́rin bẹ́ẹ̀ bẹ́ẹ̀yàn bá kó nǹkan 100 jọ tó wá fẹ́ fún bàbá àtìyá rẹ̀ 75 fún ìyá mẹ́ 25 mẹ́ta kí ló fún 25 fún ẹyọ kan sí bàbá bẹ́ẹ̀yàn sì ní ọ̀sán mẹ́rin mẹ́ta ń ti màmá rẹ̀ hmm. màmá ń lé tí ọkọ mi lọ́kọ mi o kókó gbogbo òkú kọ̀kọ́ rẹ̀ o hmm ṣùgbọ́n ìwọ́n tó fẹ́ fún mẹ́ta ló fún mọ́mà rẹ̀ ìbéèrè wá dé bí ẹ̀ bá wá lágbára mẹ́ta sẹ́yìn ìgbà bàbá tó lu ẹ̀mẹ́ta ní bàbá ó tó lọ ọ̀kan tó sì jẹ́ pé ikú ọ̀dọ̀jọ́ àrùn òdòṣù <laughs> ẹ má dáhùn ẹ màmá wa nàìjíríà bí o ṣe bí bí bá àti lẹ́bẹ̀rẹ̀ tí ò ṣe sábòsì àbí bí láti rẹ̀ rí. ẹ̀sán ọmọ ní ó ta àwọn ọmọ lẹ́kọ̀ọ́ tí nǹkan bá ń jẹ́ mẹ́rin mẹ́ta ti ẹyọ kan ó ní sí àwọn bàbá tọ́mọ bá wá fẹ́ mú ilọ̀ mẹ́ka ṣé kó mú ilọ̀ lẹ́ẹ̀mẹ́ta kó tó mú bàbá lọ àbí ká má gbé wọ bẹun èdè ọ̀jẹ́ lẹ́ẹ̀kejì yàrá iná lọ ìgbó ọ̀dọ̀jọ́ rẹ̀ àjọ pé bọ́ náà ní olùgbà fún ọ̀dọ̀jọ́ àrùn òṣòṣù o ẹgbẹ́ orí káàkiri ọ̀rẹ́ màmá wa ẹlọ mẹ́ta sí náà a ní káwọn tó lọ papọ̀. ẹ̀kọ̀kan ló yọ ìkọ̀kan ní yọ ní ọdọọdún ẹ má dàbí rẹ̀ ní ìkọ̀kan ní yọ ní ọdọọdún ẹ́ ọgbà ló kọ́kọ́ lọ orúkọ kan lọ ẹ lọ bẹ̀ tọ́ fún ọkọ ọ̀gá ìṣàmọ̀ lóòótọ́ àwọn aláyé àmọ́kọ̀ aláàbò ìfúnná. jẹ̀mọ́ ó yẹ fẹ́ lè gba ìdájọ́ ní ẹ̀sìn <laughs> kẹ̀sí ìdílé <laughs> kìí ṣe kí ni ó ètò délẹ̀ ẹ̀rù rẹ̀ tọ́jọ́ wípé ọ̀kánù ọmọ ìyá wa ló ronú rẹ̀ ó ń kálukú mọ́ bí ọ̀rọ̀ borí jọ bàbá àtọmọ ní àmì lọ wọ́n ti rìn àjò ó ti rìn jìnnà ó wọ̀tún ó wòsì kò sí nǹkan kan mọ́ nǹkan lọ dá ní ń wòye lọ ní ẹ bá gbóhùn ní pẹ́ yín arìnrìn àjò bàbá àtọmọ ẹkú òyì ẹkú lẹ́lẹ́ o àyè ẹmọ́dì ọ̀rẹ́ yìí o oríire fi súnmọ́ yìí nígbà tẹ́ ẹ bá eré ní tó tóru bí ajẹ́kù sí síkítì ẹfẹ́ẹ̀sì ẹ̀ẹ̀kan owó báńtù ẹ̀yìn lẹ́ní o ọmọ ní gbàgbẹ́ gbọ́ bàbá ní tí wọn náà gbọ́dọ̀ àà ah, kò ní ìdìbò àǹtí tún fúnra ẹni ìjọgbọ́ ẹgbẹ́ mi ti fi lé wá lójú ẹsẹ̀ ìjọba kó màrí wọ́n sì débẹ̀ nípa kàwó nígbà wọ́n sì owó ìfín ìtàn ọgbọ̀n àyà bí ẹ̀sẹ̀ ń kọ́ ọkọ̀ ní ọmọ ìfín ìlú bá tó dé ẹ̀bá àtọ́ máa ẹ̀fí sùúrù kún owó larí ó kú dájú orí ẹ̀ wọ́n da fúdílé tó kọ yí o ẹ̀fí sùúrù kún ìdájọ́ ìdájọ́ ẹ̀ náà ní kí ẹnìkan kọ́ máa bọ̀ lọ́rùn kẹ́nìkan ọmọ àbá náà ọmọ wa sọ onídàbí mi tẹ́ tó gbọ́n tí ẹ̀sọ̀ ìṣúná àgbàbá ló ń gbọ́ fún gbọ́ onídàbí ah, mi ẹ̀fù oríire nínú gbogbo ọmọ tó ní àlójú sí ẹ̀kọ́ gómìnà ẹ̀lẹ́mú fáàrùn wà láì tọ́jú àwọn àbúrò mi ebi ọmọ tí wọ́n ti sọ bàbá rẹ̀ o wọ́n ní tí bàbá mọ́ lọ tí ẹ ti sọ́nù ó ní gbogbo ìyàwó yín ní síkẹ́ lọ́mọ pé nínú àníyàn yín tẹ́ ẹ máa sọ gbogbo àrí pé ẹ́ ọ̀gọ́gá ti fọ́lọ̀ láyé àà tí ó sẹ́kù ní yóò ní agbára púpọ̀ yóò ní agbára rábì mi kí n lẹ́dà yí o kọ́dà gbogbo ń tẹ́bá fẹ́ kí n fi búra mọ̀rẹ́dì bàbá sáà ń wù lẹ́nu Salman yìí tá a bá ń pé kẹ́ ìgbẹ̀yìn wa àrùn ni gbogbo ọmọ ṣe ṣùgbọ́n àwọn kankan bẹ́ẹ̀ tí làákàyè ló yẹ gbẹ́ kí á ní bàbá làkàyèrè òyìn àwọn mímú náà ẹrù tí ń tẹ́lẹ̀ ìpọ̀ bí wọ́n bá lọ́kọ̀ sí wàhálà èmi mọ́mọ́ bí mo ṣe pilẹ̀ àwọn ẹrù bí i sọ àmọ́ pé gun yín lájọ rìnrìn àjò ìyá àyọ̀ ọmọ kí ti pé bọ́yá mo ṣe àwọn ọmọ rẹ lọ́tọ̀ kí

jẹ̀mọ́ ah, kí n tó ìfà síbi ọlọ́ ká lè mọ̀ pé ẹ̀sìn nǹkan la gbà tẹ̀lé yorùbá yìí ń tá a bá bàbá wa ti ń sin iná wà dájúná ábà ní àlà fún mà ọdá akọ̀dá o ńlá gbà jẹ̀mọ́ ẹ wo ìsìsì sáfàárì ni àbàsàkàsà lẹ́yìn ìgbà tá a ti rí ìnáró dodo mm. a gbà pé ìbéèrè bẹnu sàárè

ọpọlọ mo ní sọ̀rọ̀ nípa pé gbogbo tí má ti pè lásà ọpọlọ tó bá gbádùn kò ní mú èyí tó bá já kàkàtà ń bẹ sí. kí làpẹrẹ rẹ̀ sì sókù lẹ́yìn ìgbà tá a òdodo ọmọ kan bàbá dáàmù lórí ẹ̀ ìyá dáàmù lórí ẹ̀ ọkẹ́kọ̀ọ́ borí oòrùn ẹnu ọ̀jẹ́ ní wọ́n ti tọ́ gbọ́lágbọ́lágbọ́lá ọ̀sáràpálá lọ́ba bọ́ọ̀lù ìlú ògbóná wọn yẹn ọwọ́ afẹ́ wáyé láti wá máa kí àwọn ìgbé mo sì dé ẹ̀jẹ̀ lọ́ba lẹ́nu ọ̀nà wọn ó sì rí bí eyín méje ẹni tó jẹ́ àbúrò bàbá rẹ̀ yẹ ẹlẹ́kọ̀ọ́ ìlọ́ba nulẹ̀ sáàlì fún mi ní fún ah, bí ẹ báyìí ló fún ọba wọn sáàsì àgbọrú ah, àpò bá ti ń ṣe fún bàbá rẹ mi ò sì mélé ìmọ̀ ló ń jìbìtì o ọ̀rọ̀ àwọn eyín kẹtọ́gbọ̀n ẹ̀lẹ́ mọ́ ẹ̀sẹ̀ mọ́ pákà ìdíkílẹ̀ ń pè ṣe pákà náà ṣe pákà ni ọ̀rọ̀ náà mo ní mú kí n wá bọ́ fi kí ẹ̀ bàbá rẹ̀ lè yè wọ́n ìdájí yìí sáàtì ṣọ́ọ̀lá gbogbo ayé ọmọ kò bàbá yìí ọmọ sáré kan ṣé màá láwùjú nìyẹn ní ẹ̀fún àwọn alága àwọn ọwọ́ lọ àwọn ìwà fẹ́ máa jẹ́ jẹun kọ́ ni ní ṣòro fẹ́ mú jẹ́ jẹ́ jẹun náà wọ̀n wọ́n ló ń fẹ́ fi hàn sí gbogbo ayé pé ọ̀sẹ̀ tó bímọ tó dáa tó bàbá mi jí àlóyè nípọ̀ mo délé mo bẹ́jẹ̀ lẹ́nu náà ọwọ́ aṣọ ogun tí ẹlẹ́kọ̀ọ́ sọ mo wá ní à tó bá jẹ́ yàn ni ẹ̀sán tó kù tí ń sàn wọn táyé ìmọ̀kùnrin mi pé ní ẹsẹ̀ wòrí ọmọ ní ẹsẹ̀ afọ́fù gbé mu òun náà ni kí n pe wá àtúnjẹ lórí ọ̀rọ̀ wọn jẹ̀mọ́ tó bá jẹ́ wípé ó yí àwọn tí ń ṣòfò yìí tí wọ́n bá mọ́kèrè lọ ẹnu tó ń kájú kú ò ní dá padà irú ọmọ yìí gan bí wọn ọba lè dágijọ fún wọn gbọ́dọ̀ tó ṣe é sàǹdọ́lára rẹ olóòrùn ìjáwó bírù rẹ o àtúndì òfò báyìí ló kìí àfi wọn máa lọ sáàtì inú o ká tó wá sọ àwọn tó jẹ́ wípé kùmọ̀ sí ń bẹ lọ́wọ́ wọn nínú agbára sábà tẹ̀rọ̀jì ọkùnrin kan ọwọ́ ó wá ń wọn mọ̀lẹ́kà tí ó nà bí ó ṣe ti gbàjì ó ń wọn oṣù màtí ń bẹ lọ́wọ́ sáà tó ń ti bàjẹ́ ní bá ń bẹ̀bẹ̀ sọ́tà bọ́ náà kó bọ̀ ń dẹ́kun ọlọ́run ní mọ̀tà ẹlẹ́yọ̀kẹ́ kú oṣù ninety nine oṣù bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ oṣù ninety eight ninety seven ninety six ninety five ninety four ninety three ninety two ninety one ninety eighty nine eighty eight eighty seven eighty six three three ọ̀nsá ń dábẹ̀ tó fi wá pọ̀ ẹ̀yọ̀kan ó bẹ̀rẹ̀ kó rí ẹ̀yọ̀kan wọ́n wá jẹun mẹ́yọ̀kan yìí máa fàǹfàjà ọ̀pọ̀ ìbòrò náà rẹ̀ lè sáré bá jiná ọlọ́run lọ́mọ iye ọdún tí iná ètò wálẹ̀ nígbà rẹ̀ wá sílẹ̀ aláàmọ̀jàlá sì ló ní ah, ah, irú ìran wo nínú ẹsẹ̀ tí mo kó wá lọ́dọ̀ ọlọ́run pọ̀ tó tọ́ ṣùgbọ́n ìran wo lè ní ìbẹ́ sí mi sọ sí adúrú yàtì màkàǹkà ní nǹkan méjì mo fi nínú nǹkan méjèèjì kò sì sí èso òsì lẹ́ẹ̀mejì rí àkọ́kọ́ ìmúkàsọ̀ lẹ́ìtàsọ̀ láátẹ́ lè gbọ́ ìrìn òdòrí ó kírun kan fọ́nà níláyé tó ọmọ àmọ́ kí láì làlúwàlà bẹ́ẹ̀ máa mú ní òun gbogbo à wọ́n wá gbogbo nígbà ìná lọ ó sì bọ̀ bẹ́ẹ̀ ó sì mọ̀ fọ́nà làlúwàlà ó sì séjẹ́ ẹ̀kan lọ. bàbá ìmáàmù kan bẹ alóńdàkùn o tí wọn bá tẹ́bọ̀ olóńdàkùn bá ní gbàgbọ́ wọn yọ o nígbà tó sún wọn lórí pé àmì ìtún kírun ní mọ́sálásí tàbí wọ́n máa ń kírun tí wọ́n bá rẹ̀ wọn bàbá wa pé wẹ́dà ló wá ti bọ́ gláì tó tún fi máàmù yìí wá wọ́n àtọ́ kọ́kọ́ rọ̀ ní àpò wọ́n náà ti bọ́dọ̀ ọlọ́mbà yóò ẹlòmí ma bá bọ́ bẹ́ẹ̀ náà ṣe é sáré bù àwa iná lásán ọ́dà bẹ́ẹ̀ torí pé dìtìtà nínú àwọn olùrẹ́ òun tó jẹun ní wọn bá parí ìrántá wọn ṣàdúrà tẹ́lẹ̀ mi bá ti kí òun lè dìde káwọn èèyàn máa ìwọ̀n tí wọ́n bá ti fẹ́ra wọn mú mẹ́lẹ̀ ìwọ̀n bá bọ́ọ̀tẹ̀ máa ṣe ibẹ̀ ní tàbí wọ́n ti yọ ìtẹ́ ẹ̀sùn ọ́dá sí àwọn mọ̀ kò sí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n mọ̀rọ̀ tàbí màbìlómi pàlámsẹ̀ ìṣòro ó sì kọjá lẹ́gbẹ̀ẹ́ nìkan rí tí ó ń gbòòrò sí jẹ́mọ́ àbò ńlá yìí sáwẹ̀. ìyá máa ń bá mi rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ máa bá mi. wọ́n já báàgì gbà lọ́wọ́ obìnrin ń sáré lọ ní pariwo lọ ìwọ̀n wá ṣe déédéé ìgbà tí wọ́n yà wọ́n wá yà lé egbó àti ń wọ́n lé ní fọ́ọ̀tì sáyà sáàfi bí a ọlẹ̀ sáà lọ bá bàbá yìí àbíyàn náà tó wà lọ́rọ̀ ìjọba ní ẹ̀rọ ìjọba ìjọba ọmọ yìí sáàmà ọlọ́ni àbọ̀wà lọ́rọ̀ ìjọba ọlọ́orí mi pọ̀lú mọ́fẹ́sẹ̀ yóò ìrìnlẹ̀dá fún mílíọ̀nù bọ́dà wa kan bẹ kí ẹ gbà báyìí máa àbúrò obìnrin lọ́wọ́ ó ní ọ̀rọ̀ tí wọ́n ń pè gbogbo dẹ́mtà ní ọwá ju ìwé ti mà ìdìbàdàn kẹ́kẹ́ ní gbogbo ni wọ́n wá ẹni líle sílẹ̀ nínú nígbà kó àmì ìrẹ́lẹ̀ ọkọ̀ bá ti ń bára o nígbà owó dìbẹ̀ wọ́n gbé èèyàn yìí sí ìsì inú gbó ọlọ́pàá jẹ́ fourteen nígbàdàn yìí ni o wà láì ìbàdàn yìí ni o. àgbogbo wọn ṣáájú ìgbà ìjà sí ni o torípa àwọn ọlọ́pàá ti fi bọ́ǹdì gbé o ìtọ́jọ́ bá mọ́ o àbí wọ́n tún gbọ́dọ̀ nígbà sábà gbọ́dọ̀ mọ́. Àwọn ẹ̀sìn fóònù ní Nàìjíríà ti dá padà àti fọ nàìjíríà láìláìlọ́lọ́ nǹkan méjì tó ń ṣe nìyí káwà padà jẹ́mọ́ ẹ̀wọ̀ àṣà kíkí ṣe ń bá ti tọ́ ti lànà ṣe ń mọ̀ wípé jìnà yóò sẹ̀lọ́ gbà lọ́wọ́ ọ̀yí kèé ṣe ẹ̀sìn lẹ́sì gbà kèé bẹ̀rẹ̀ ọlọ́run ó lọ ọwá fún omi kíkí rẹ̀ ó wà lè pín sára yorùbá ìkírẹ ẹni tí ànábì mú wa sàlá tó sì ti wà tipẹ́tì àtọ́jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa láàmú asàlámù àlékún fọ́nà pàṣẹ́wò wa káàkiri àwa àwa lè fèdè wa ní ìfún ẹ̀ka àárọ̀ o àsàlámù àlékún ti kó ó ti kó náà rẹ̀ títẹ̀lẹ̀ káàsán ṣùgbọ́n kíntẹ́ì ànábì wọ gílé sọ́nà wa àtọ́kọ́ ṣùgbọ́n nìkan kọ́ lórí lára wa ẹwọ bọ́rọ̀ òkúté lára wa lóde lọ ọbẹ̀ tí ó sì bà láàkẹ́ yìí ìdọ̀bálẹ̀ ìkúnlẹ̀ ìtaraẹniláyà ìrùkú ìkúrú ìtìdígbòdì kò sínú tí wọ́n ti ní àkíra wa tó ń ti bẹ́ẹ̀ táàbá ti ẹ̀wà dáàmù lórí àdọ́bàjẹ́gbà fúnra rí òǹgbà gan ni wọ́n gílé wọ́n ní ìjọba léèṣe kí ni o ìdí kí ni o. táìmù kan bẹ mo kó kọ̀ọ̀kan kan láti rí nínú ọjà géètì nínú bàbọ̀ tí wọ́n jọ ní síra wọn ni o wípé wọ́n sí ẹ̀yìn ìntí wá ṣe wọ́n bùkátà kí ẹ ń bá ti rẹ́yìn wọn okú ṣùgbọ́n ní táìmù tí nǹkan bá ti ń béèrè fún wọ́n wà lọ dọ̀bálẹ̀ fún àgbàlagbà kan ní ọjà nígbà wọ́n gbọ́n nǹkan ní bí méjì mẹ́ta mẹ́rin à lọ́dí pé tí wọ́n jẹ́ ọlọ́ọ̀kan àwọn ọ̀pọ̀lọpọ̀ lọ́sàá ìdílé rárá rárá ló sọ́rí jẹ̀máà ó ṣe jẹ́ pé tí ẹ̀sìn bá ní a mọ́ ṣe nǹkan táàfù gbalága àlè ìgbà táìmù kan bẹ ṣe é mọ̀ pé nílẹ̀ Yorùbá aláwọ̀ eré àkan tó jẹ́ wípé oògùn mọ́gùn ọ̀dọ́ wọn làwọn èèyàn bá kù sí kùsìkùsì ìfẹ́ dákọ̀ nù wọ́n wá máa ń kiri wá sínú ọjà géètì kánídàkọ̀ kiri ṣé kí ẹ̀mọ̀ nǹkan mọ́gùn ni ọdá ọlọ́lọ́mọ̀ ló ọ̀hún lọ́lọ́mọ̀ ó ẹmọ̀ ìwẹ̀mọ̀ ọlọ́run nínú oṣù kan èèyàn bí mẹ́rin márùn kú máa gbàgbọ́ ọjà èèyàn bá sòfin wípé gbogbo ẹmbá ti ń kiri nǹkankan tí wọ́n mọ̀mọ̀ lù wọ́n ọ̀gbọ́n ọjà mọ́ àwọn èèyàn gbà pé ní ìlẹ́ ni ọ̀dà ìdí ẹgbà ní pé ó bẹ ìlú báyìí báyìí májèlé láwọn àwọn ìlú báyìí àwọn èsì Ànábì sallallahu alaihi wasallam o. Ọmọ rẹ̀ kúnlẹ̀ o, èmi ọmọ tẹ́lì ó pèsè ní tí ìtìrí kọmọ̀ mi ọmọ kúnlẹ̀ fún mi. Kí ni níwájú ọlọ́run? Tí ń fi máa fi ẹ̀tọ́ ọlọ́run ọba, tí máa fi ṣeré, tí máa fi pàmì ẹ̀dẹ́. Ìntọ́ yà á kọmọ àkọmọ. Kí náà ní nǹkan náà, bóò lọ mú ìdọ́lọ́mù mà kó tó di bá a ṣe wà bí ọ̀pọ̀lọpọ̀ wọn tó ti pọ̀tàtọ̀ tó sì di sí wọ́n sì gbà bá wà ládá wọn ń bẹ́nu ọmọ àti nígbà rẹ̀ ní sàrọ̀ lọ́wọ́ bá rẹ̀ àgbájì ní àti màmá rẹ̀ lọ́nà tó pé tí wọ́n bá fìyà jẹ́ǹsù kò ní sọ nílé tó ní èrìta lẹ́ẹ̀kì tọ́mọ yóò dìgbà ọmọ wo la fẹ́ fi tọ́lọ́ǹtà nábì kọ́ àṣàkáṣà òun gan ní ọ̀fí tọ́ ọmọ lọ́nà mú lára àtàlẹ́ Yorùbá òun ni kí wọ́n máa sọ pé ìyá ọmọ ọgbọ́dọ̀ jẹ́ nǹkan kan láti jọ ti bímọ àfi àtẹ́ jíjọ ọmọ wọn ò ní fi hàn bẹ́ẹ̀rẹ̀ bí wọ́n fún wọn ní kí ló dé ní kọ́ máa rí ó lè a ibi máa Только как на тёке бежишь, without any permission. Èwo lẹ tó pèsè lérí orí àà, ọlọ́run ti bá pèsè ẹran o, kọ́ pẹ́ jáde, ọ̀pọ̀ àmọ̀ nígbà bẹ̀rẹ̀ sí, aláǹgbà wọn máa bá yẹn ní ìmọ̀ àmọ̀ kan ní ìmọ̀ àmú gáàrí. Bẹ́ẹ̀ni sọ bá fẹ́, ẹ má dà sí o, orí bẹ́ẹ̀ kò tó lọ fún wọn bẹ́ẹ̀ o, ẹni tí ọ̀rọ̀ ti ní ìṣòro kòrò, kò ní fọ́mọ ọlọ́run ní o, <laughs> nínú Ìsìlámù kí ni tún jọ́rọ̀ kó àwọn mi ò gbogbo wọn àwọn táwọn èèyàn ṣe ẹ̀wọ̀n wọn àwọn ọmọ nìkan wọ́n máa gbá sí ìjọ méjì wọn ò kó ẹlẹ́kọ̀ọ́ kí lẹ́nu ẹ̀ wọ́n rẹ̀ wọ́n wọ́n rẹ̀ wọ́n àtàkàtà ilẹ̀ wá kójọ sọ́mọ tẹ́ ẹ ti ń dá eléyìn òlé lórí iná ẹ̀lẹ́ẹ̀tìlẹ̀ jẹ́ ọmọ ọlọ́run ọdún tí òní tìmọ̀ sí iná nígbà òfin lọmọ ìtẹ́ jẹ̀máà ọlọ́run kẹ́ǹkà kọjá bá ti ń bá lò omi tọ́lọ̀ ń lò tí ń sọ ọdọ mọ̀ yìí ibi tó mi yìí lọ ọlọ́run dorí ìdẹ́kódò ní kó lè díẹ̀ mà wípé ìtí mo fẹ́ ṣe mo fẹ́ ṣe nìí

tọ́kọ́ wa mọ́lẹ̀ ó jẹ́ yìí láti bí gbọ́nàwó yóò di bá ẹ̀jẹ̀ kíkí bá fi ẹran ọlọ́wọ́ mọ̀ yé tí yọ́ mọ̀ fi ẹran bẹ egun yóò yọ egun yóò yọ awọ yóò yọ kẹ́kọ̀ọ́ pàtàkì sáwọn tó ń kálukú àtìyàwó àtọkọ tí yóò sì di sọ́ọ̀pù wọn sánú láìsí wọn. àbá gbọ́ wípé àdúgbò kan dàrú ní mọ́júmọ́ ariwo ìpọ̀ gbogbo àwọn mùsùlùmí ẹjẹ jẹjẹ o ẹjẹ jẹjẹ o ìyàwó dàdà ní òní lọ́wọ́ bá fẹ́ fi etí sí agbárí ọmọ rẹ̀ o ìyòkù ẹ̀fì nígbà wọn ẹ sì wo ń tójú kàn tá bá múlé kí ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ búrẹ́dì ẹ̀nà gọ́lọ́ lẹ́bẹ̀ẹ́lì ìdá o wọ́n bọ̀ o lórí búrẹ́dì ọ̀rẹ́ bàbá tí wọ́n gbọ́dọ̀ ọmọ Ẹwọ́ wà látọ̀ fáfá. Àti wẹ́dẹ̀lẹ̀ èèyàn múlẹ́jì lọ́fẹ́ ṣe tọ́gbláàrí ojú ojú ojú múlẹ́jì ẹ̀yọ kan. Ẹwọ́n tó ti wọ́kàn, Sọ́lá àgàgbà bá ní jẹ́rẹ́ ìtọ̀ títí ẹ̀kí ta tẹ́ òjẹ́ pé èkí ẹ̀lá fẹ́ gan o lè bí yẹn fún. Ní lọ́pọ̀ tẹ́lì àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ jìdá fún ní torí pé wọ́n kó lé wọ́n bà lọ́wọ́ kíláàsì ariwo yẹn ti sọ́bà wọn tó ń ti bẹ́ẹ̀ nígbà tí ọgbà yọrí ẹ̀sìn náà ojú wíńdò ẹ̀yọ̀kẹ́ náà ni bí ẹ bá tó fi bọ́gílárì sójú wíńdò wọn ni a akẹ̀sẹ̀ báyìí náà kò rí ọmọ wọlé ni àti ìdàgbára mílíọ̀nù ni àti òtítì ìdí gẹ́gẹ́ gbẹ́gbẹ́ náà yóò gbẹ́ ẹ̀fọ́ ń jẹ́ àmúrúkú bí na ẹ̀rùjú wíńdò ni lọ́wọ́ àgbàdo kò gbogbo ọmọ ti bẹ́ẹ̀ yóò máa sáré yóò máa kùnkè ọkọ rẹ̀ yóò tún máa bá jàpé sọ̀rọ̀ kó ní ìdíje òsì yẹn lọ́kọ̀ọ́ yàrá níwájú fún tóbi bá lóyún sọ́kọ̀ rẹ̀ sọ̀rọ̀ kó ní ìdíje sọ́kọ̀ rẹ̀ sí dókítà sọ ìyọ̀n ni a máa rántí jẹ. ìyàwó rẹ̀ ní ìdí ìgbà ẹ̀fún ní ìdí ọlọ́run èmi kọ́ jàrí sí lọ́rùn èmi kọ́ yóò tún yí magidi àsàkàsà òun ni ká máa gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fẹ́ dà o ṣùgbọ́n wa ń bọ̀ sùúrù ń bẹ́ ń bí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ títẹ̀lé yorùbá ó ti yí mọ́nú ẹ̀jẹ̀ wa àtòmí ara wa ìdílé o ẹ wo òǹbí tọ́mọ ẹ̀ bá ti kàǹkà yóò sì máa tẹ̀fọ́ tọ́ba fẹ́ kí ní òǹbí gangan tọ́ba bí o tọ́lọ́ ń bá fóònù bí kó bí tó jù lọ ẹwà wọn ò bí wa ìyè mọ̀mọ̀ níwọ̀n wọ́n sì máa lo ẹ́fọ́ ma tó ti dàgbà kéése kó ti rí ṣe o ṣùgbọ́n táwọn wò pé ẹ̀ olóò ní kọ̀rọ̀ màá nílé ayé tó ti lóbìn báríjọkọ́lá dágbádébọ̀ ẹ̀ẹ̀kí mi mọ́ lánàá lẹ́yìn ìsáyì nígbà tẹ fún òfin tẹ́lá sí máa màmá rẹ̀ ní bá sọ̀rọ̀ ìlọ́pàá tó fi jẹ́ wípé ẹni àpẹẹlẹ́ ẹ̀mà dáàmà orí yàn tó fún àgbàlagbà ní ọ́ ó ti bí tó jù lọ ọwọ́ aríyàn náà tó ti rí bí ẹni tí a lè pè lọ fún ẹ ọwọ́ ajẹ́ pé wíwọ́ ńlẹ̀ ló fi rò pé wọ́n nìyí kọ̀dá o kọ̀dá kò sí kí ni kọ̀dá rárá àṣàyí ọ̀nà tá ń gbà àṣàlàyé ni lójú ó lé lára àwọn èèyàn torí pé àwọn àfáà sọ pé gbogbo tó bá ti máwọn èèyàn la tọ́lọ ń wá kọ̀nù ẹ̀sìn extraordinary ìṣúrù gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ní ìbátan àṣàlàyé àti faraja jẹ́mọ́ ẹ̀dùn ìjọba lẹ́sàwọ̀ èèyàn ń fi àyà àgbá yìí àwọn àfáà bàbá wa tẹ́ fẹ́ máa bú yìí ẹni ọmọ àgbáwọ̀ èèyàn kú òlélẹ̀ tí wọ́n sọ di nílòsò wà lákẹ̀kẹ́ mọ̀kánná mọ̀sẹ̀ kí ẹ túnmẹ̀ sọ. Gbogbo ní ọba wọn. Wọ́n bá wọn lórí ìrọ̀lá ẹ̀ wọ́n wá sún ẹ̀tọ́ wọn lóṣù wájú lóṣù. Iṣẹ́ wo mo fẹ́ sí? O ti bẹ̀rẹ̀ sí àwọ̀ iná fáwọn èèyàn. Ó kọ ṣẹ̀ni tó ń ju ẹ bá rí bi. Ìwọ̀lẹ̀. Ìníbí ìwọ̀lẹ̀. Ìyẹn lé bá wọlé o torí pé kò ní mọ́ yáwọn èèyàn bọ̀rọ̀ ẹ sì wẹ̀ mọ́ ọlọ́run níbi àdánwò àdánwò kan bẹ tí dídọ̀bálẹ̀ àti kúnlẹ̀ tó ti dá sí ara wa àdánwò ní pé tí ẹ bá ẹ yọ́pò lára ọmọ tọmọ bẹ gbọ́ yé tán ọmọ ó sì gbọ̀ fún yín láwọn àyíká tí ò ní gbọ́n bẹ́nu inú iṣẹ́ mi ìfún yìí àti bọ̀rọ̀ mọ́ yọ tọrẹ́tọ̀ ọlọ́ni in tó sì ń pa náà ní pé àwa tá a fẹ́ kọmọ òkè àtọ́bá ti kí a bá ń nǹkan míì kò sí lẹ́nu wa pẹ̀lú ẹ̀mọ̀ tí ọba ti kí a bá ń gbogbo nǹkan lámà ẹ̀fẹ́ kì jẹ̀mẹ́rà ṣe rọ́rọ̀ bí adé ọrọ̀ ẹ̀sìn ni ṣùgbọ́n kó mú ẹ ń bá gbà ó kú oríire ẹni tí ọba gbà á tún máa ṣàdúrà fún náà ni ṣùgbọ́n bó ṣe rí ọjọ́rú ẹ̀sìn tó ẹ̀yin àgbàlagbà ní ilẹ̀ tí ò gba kòkò tí ò gbòbì ó gbòmí mo ní nǹkan rẹ̀ nítorí kan tó wá fẹ́ sọ lórí ọmọ ìrọ̀dọ́ ọlọ́run àmánà ni ò ní kó dùn mẹ́rin bàbá kan bẹ ládùúgbò wa àgbàlagbà ní pásítọ̀tù wa ni ọwọ́ alówó nítorí wípé àwọn tí fi ń ṣiṣẹ́ ṣe ọ̀pẹ̀ka ọ̀dà ìdì kan lẹ̀ tí wọ́n bá mutí kéré ń bẹ̀ lálẹ́ kan ni wọ́n mú bí ìgò five thousand pásọ̀ ni wọ́n wá rìn àti mọ̀mẹ́lẹ́ àgbà mi àbọ̀ wọ́n alájá ẹjọ́ àfà ọ̀rọ̀ tí wọ́n lọ sí lọ bí 17 bí 15 years 14 years ọjọ́ àfà mọ̀fẹ́ ìsùn yíó sẹ́ẹ̀mà pé àfà ilẹ̀ tọ̀pọ̀lẹ́ sí àdúgbò yìí èmi mọ́ bá ṣe jẹ́ ti ẹ̀mú mo sọ́dọ̀ ọ̀rẹ́ mi tó nílẹ̀ tí mo gbọ́ kọ́mọ̀ lọ́rẹ́ ó ní ìyàwó ti sọ ìbá báyìí kí àfà mọ́ lè máa dọ̀bálẹ̀ fún mi àwọn ìdájọ́ lóòwò pé bàbá ìbọ̀bẹ̀ tán oòrùn jáde ara rẹ̀ alájọ́ fani náà kò mọ̀ rí bẹ́ẹ̀ tí ìmọ̀ ọmọ rẹ̀ gan wọ́n èyí kúlẹ̀ fún o wọ́n èyí dọ̀bálẹ̀ fún ẹ̀sìn ní o kọ́dà kò tìjà wà náà mo sọ̀rọ̀ ìfọ́ wà náà ebí mi ìyá ìyàwó rẹ̀ kọ́dà kì í dọ̀bálẹ̀ fún mi mo ti gbọ́ yé kẹ́nàfà àtàǹgọ̀rọ̀ ní bàbá gbára kí àti ìsọ̀rọ̀ ẹni lọ́sí ti gẹ̀ẹ́sì ìwọ ọlọ́run ni òye fún yàn nígbà mọ̀sàlẹ́ yàn fún níbi tẹ́ ẹ lápọ̀ lédè lọ́dọ̀ mi ẹ̀wọ̀n ìrìnsẹ̀ ìjálẹ̀ ó sì yọ blọ́ọ̀kù tẹ́ ẹ bá fún mi síbí síbí tẹ́ ìmọ̀kọ ilẹ̀ fún mi ẹni ẹ fẹ́ kí n bá yín kó yanrìn láti bí padà sí bí kí n gbọ́dọ̀ owó ní tí màá fi kú mo ní àá mo ní sábàyàn fún mi àá mo ní àtúkù bẹ́ẹ̀ lọ mo ní ṣùgbọ́n bí ẹ mọ́wọ́ lọ yìí látọ́ látàlì màánú tí máa fi yá ti líkì gbogbo bí àbá ti fi àdẹ́dà àìsí yẹ̀dà nù Èyí tó bá jẹ́ ìwọ̀ ọlọ́run tó jẹ́ pé ẹ̀bá tí mẹ́lòmí yóò bí ọlọ́run nú, àgbọ́dọ̀ lè rán ṣé bẹ́ẹ̀ àtúrí pé yóò bínú sí ni. Ìwọ ló kú bó ṣe mánéjì ẹ̀ dáhùn. Wọ́n ṣe kí ni ó? Èyí tí ń dáwà lẹ́yìn ilẹ̀, ó ní àìfi arabalẹ̀ kìbóòsì, òní ẹ̀sìn ìdáhùn ní farabalẹ̀ kìbóòsì.

láti ìlú mi ẹni tó wá lídì àwọn ọmọ ológun wá wù sí àà gbogbo ọlọ́pọ̀lọ́ mọ̀ pé méjì ju ẹyọ kan lọ wọ́n ju ìlú ló lónìí ń sì mú orí ìjọba tuntun ìmúyá ó ti ń pẹ́sẹ́ o ọwọ́ afẹ́ bẹ́rí ọkà sí báyìí ọwọ́ afọ́ méjèèjì bẹ̀rí wọ́n kò mí ẹ ti ń sayẹyẹ wọ́n ní ọmọ ẹgbẹ́ ẹ̀wọ̀n lọ ẹ máa wo kọ́mẹ́ntì àwọn ìpẹ́ ẹ̀hẹ́ kí ni rádá àyáyé sájà lọ́dọ̀rù ẹ̀wò níbo tí gbogbo lọ́gbọ́ méjì ìbẹ́rí ọ̀rọ̀ rẹ̀ òtí lè máa ń rí bẹ́ẹ̀ wọ́n lè sàtí láti lé yóò bọ́ bẹ̀rẹ̀ tí ẹ̀nà ẹ̀mà fún ìgbà wọ́n sì dúó wọ́n takò náà nítorí pé ẹ̀tọ̀ tí a máa ń fún èèyàn ní o ẹwà ajé ọ̀fẹ́ fọ́lọ̀ kí n gẹ́gọ́ sí o ó wo ni lágbára ń kí ààrí ẹgbẹ̀ mẹ́rin tó bọ̀lọ̀ lọ́gbẹ̀ sáì ní kí fún ni nínú alága fún ọ̀rọ̀ kìí kí fún kí fún ọba ó ẹgbẹ́ èyàn jẹ́ èyàn ní òfin ẹ̀jẹ̀ lọ bá wà yóò tí ó fi ẹ̀dú Máa báàlù dín ní kàtẹ́rùgbọ́, a nígbàwó. Máa báàlù dín ní kàtẹ́rùgbọ́, a nígbàwó. Wọ́n yìí nẹ́fẹ̀ẹ́ ọba kàmágún ló ní nẹ́gbẹ̀ẹ́ وإن ثوبك مغسول من الدنس وإن ثوبك مغسول من الدنس وإن ثوبك مغسول من الدنس ما بال دينك ثوبا ترجع جال ولم تسلك مسالكا ترجع جال ولم تسلك مسالكا أنك سفينة لا تمشي على اليابس إن السفينة لا تمشي على اليابس إن السفينة لا تمشي على اليابس Iná tàbí látàlá ẹ̀tọ̀rù sí àlọ́yẹ̀mẹ́. Máa bá lùdí ní kàtàrùbọ̀. Máa bá lùdí ní kàtàrùbọ̀. Àrùntúdá ìlúsàrùn. Àbá ní wá kílẹ̀ sí ọlọ́run fi sí ọ tó fi jẹ́ pé kó kù mẹ́rẹ̀ ní máa wú ọ̀. Máa bá lùdí ní kàtàrùbọ̀. Àrùntúdá ìlúsàrùn. Kò sí aburú tó ò lè ṣe tí wọ́n bá ti fi òfin ilẹ̀ tó ní fi ilẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti dákun ẹ̀sìn bẹ́ẹ̀ ò ní gbà. Màbá ní ní bàbá ń bọ̀, àtúndà ní bàbá ń. Ẹyẹ máa wọnú ẹbí kọ̀ọ̀kẹ́ ń tọ́nà ọ̀bà tí ó ló lọ. Táwọn kan Tàfà nu wọn bá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́bàtà ẹ̀já. Ẹ̀rẹ̀ jẹ́ òlò lọ́hùn. Ìtì bẹ̀rẹ̀ mi ẹ̀gbọ́n àti ọba ẹ̀ṣẹ̀ lọ. Ẹ̀jẹ̀ agbọ́dọ̀ dábàá wí o wà láì ọ̀pọ̀lọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òkú òkú tí ó máa tọ́ yìí ó ń tẹ̀ yé mi náà lónìí ni o ọ̀rọ̀ ìṣẹ́tẹ̀ ẹ́ ibi tí ó ti yáwó ló gbàdé bí ní tí ó last option nígbà tó náà tó wó ìlójú ọpẹ́dé bàbá lù ní ìdásárù fún àtòdá ìfàwó jẹ́mà kí ọkùnrin kọ́ wọ ṣòkòtò kọ́ kọjá kókósẹ̀ àṣà ní tí a ń sẹ̀sẹ̀ gbèdé àṣàkáṣà ní kèèsì tó wá sàṣàn bàbá wa gan àṣàrí mẹ bàbá wa ní níbo ṣòkòtò wọn máa dé ojúgun anábì wá bí anábì ní mẹ́rin asàl kàfẹ́sì ìzáàrí fàfin náà gbogbo ń tọ́kùnrin bá ewọ̀ tọ́bẹ̀ kọjá kókósẹ̀ rẹ̀ yọ wọ̀wọ́ náà kèèsì ọ̀rọ̀ ẹgbẹ́ ànábì lọ sọ bẹ́ẹ̀ ẹwà wẹ́ mọ́ ọlọ́ ẹwà mọ́ tẹ́lẹ́ lára wa pọ̀tẹ́ ńdọ́gbà nígbà wà dípọ̀ àmọ́ olórin ọdún ọ̀fìrùgbọ̀lẹ̀ wọ́n lò kọ́ntínú sókòtò àwọn ọmọ agbábọ̀ ah, àwọn olè lọ ẹ̀kẹ́ èèyàn ọjọ́ a ní sòkòtò tẹ́lẹ̀ bí ọwọ́ ọdì yóò tún lóòkọ́ ó kọ́ ọmọ kan náà mẹ́ ìsinmi o yóò ní àwọn yóò tún máa bá tẹ́lọ̀ rẹ̀ jà pé in tí mo ní ọ̀rán kan lọ́rán ìlọ́rùn nígbà wá dípọ̀ ọmọ olórí fàtòkòtò òkè àwọn ọmọ agbábẹ̀rẹ̀ fàtòkòtò òkè àwọn èèyàn wá wò pé ahán kíní ẹ lọ wo definition of trouser nínú dictionary sí ìbùkọ́ ọ̀bẹ̀gẹ́ ẹ̀sìn ni àwọn èèyàn gbà láti fi ń tí ọ̀dálẹ̀ sáàmù pẹ̀lẹ́sìn kan ما بال ذي تترضى وأن تجفروا كان ما فوجهم kọmọ jọ wọ́ọ̀dì kọmọ jọ ìwọ́sọ̀ mọ́pìlẹ́ sí o ìwọ́sọ̀ kí a ẹ̀sùn kankan ọ̀sọ̀ pé ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ojú rí ọmọ àpò ìtòtó klọ́ọ̀kì 45 ojú ẹsẹ̀ ọ̀lẹ́ ẹsẹ̀ mi o eléyìí lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́wà tó láti ọjọ́ láti jọ ẹ̀ wà lẹ́yìn mọ́ àbálù ní ìdàbàrù mọ́ kí lẹ́sìn ọlọ́run fi sí ọ tó jẹ́ pé lóhùn kọ́ máa pù mọ́nú sọ́kèwé wà iná ta bá kà máa gbó Rúlọ́m lè náà jẹ́ sí, wà iná ta bá kà máa gbó, rúlọ́m lè náà jẹ́ sí. Àbàwọ́ ọ̀sìn ẹgbẹ́sì wà lè mánéjì ilé ìná orílẹ̀ tó ń gbàlọ̀ mún tó bá yóò àpẹẹrẹ ń wá. ẹ ń wá ń ṣe báyìí àfáà fẹ́ máa rẹ̀ Ọya. Ọ̀fẹ́ wọ́n jẹ náà. Ọ̀fẹ́ kò lè yá nàbí níjọba ìjàmà. Ọ̀fẹ́ fojú bá ní ọlọ́run tẹ́ wà jẹ́ náà. Ìfìrìdẹ́ òsì náà lànàbí ni a sọ̀rọ̀ lóhùn àdúgbò ànábì. Tí ojú ọ̀nà tìjọ́ ìjọba bàbá ìwọ̀ yàtọ̀ náà bí èyí tọ́jú ọ̀nà rẹ̀ lọ́rẹ̀ múlọ ìnáṣẹ̀ jínátà Bọ́ọ̀lù gbogbo tí yọ ìwà ìjẹ̀ náà tó òfin má ṣe tọ́ bá ti gbà lẹ́yìn rẹ̀ pé tí wọ́n bá wọ́ ọkọ̀ ojú omi kúrò lórí omi tí wọ́n bá gbé lẹ̀ yóò tún máa rìn lọ bú ṣe rìn lórí omi máa ṣe tó ṣe. Iná ṣẹ̀bí ṣẹ̀tàlá ṣẹ̀mù sí ìlàlẹ́ ìyàbá sí. Iná ṣẹ̀bí ṣẹ̀tàlá ṣẹ̀mù sí ìlàlẹ́ ìyàbá sí. Jàmá tí wọ́n fi góòlì sọkọ̀ ojú omi wọ́n gbé sórí ẹ̀pẹ̀ sí orí. Wọ́n fi sí bàjẹ́, ti pákó tí wọ́n sí ṣe owó ẹgbẹ́, hmm. wọ́n gbé sórí omi nígbèpẹ́lẹ̀ rẹ̀ nú. Ìlọ̀nà. Jàmáà jẹ̀máà ń tọ́ fà á inú mi ti dùn pẹ̀lú tọ́pìkì táwọn ìwà mú yìí àgbẹ̀bì wà láì nínú àsàtọ̀dá táwọn èèyàn gbàgbé níjọ́ ọ̀sẹ̀lẹ̀ àdàbí wọ́n ni ó wà múra fún tí wọ́n bá ní zufati mara zafabu táwọn wí ìmúra ọjọ́ tó bí ọkọ̀kọ́ pàdé ọkọ rẹ̀ ó ní ọmọ ń pè bẹ́ẹ̀ sáàrí mọ́ra náà báyìí ah, ọlọ́run dákun ṣàánú wa ọlọ́run ṣàánú wa mọ́jì ah, kọ́tọ̀ ọwọ́ jáde ra wa nú ọmọ wa ah, ọlọ́run o báni tí wọ́n máa wá o ọlọ́run jẹ́ ọ̀dákun ọlọ́run ti wá ń rọ́ mọ́ obìnrin ti

àwọn èèyàn tí ó jẹun rẹ̀ hmm. wọ́n sì ń kò náà mọ́bẹ̀ tó kálùkù wá rí pé iná tó ń jò hmm. àti òsì nǹkan agbada mọ́ ilé ìjọ ní òròpé yọ rẹ̀ tó hmm. àtìkò ń jẹwa tó ọkọ̀ ti ẹ̀wù ọbẹ̀ sí bẹ̀lórí iná wọ́n ti ń kó náà máa níbo ọbẹ̀ tẹ́ sí ọmọ yóò ní rí bẹ́ẹ̀ o ọmọ náà bìṣàn mọ́mọ́ rẹ̀ ló mú lọ́jà ní ẹlọ kásọ fún wọ́n wá wo àwọn ọmọ jò ní àwọn obìn kéékèèké tí wọ́n ṣe kí ni o tí wọ́n ṣe family planning àwọn obìn tẹ́ sọ́mtàn ní jọ́ndrẹ́dì àwọn abilékọ bá jẹ́ 25 nǹkan ti fẹ́ ohun àwọn aládùn ọgbà ìjọ́lọ ń bọ̀ ń lọ sí ìjọ́lọ ń bọ̀ ń lọ sí àníyàn ní ọ̀kọ̀kọ́ máa tapẹ́fẹ́ èyí tí kí kí ní tẹ́sán ìtọ́rẹ́ bí lọ́rẹ́ ń pà ṣe ṣe nǹkan ìrẹ̀ ayé rẹ̀ bí tẹ́lẹ̀ àwọn ẹbí ìgbà tí mú ń pọ́lì ní àwọn ọ̀rẹ́ ọkọ̀ máa fi ṣe yẹ̀yẹ́ nǹkan kan èmi náà gàgà mo kúrò ń dá fún ìgbà òun ọ̀sásùn tó bẹ́ẹ̀ bá ló ládùúgbò kan àwọn ẹgbẹ́ rẹ̀ ṣe wá abúlé nukuri sáàkì oyún oyún gbọ́bọ́yọ́ rẹ̀ ni ẹgbẹ́ ẹgbẹ́ sọ fún ọgbọ́n ọmọ yá oyún wá dìbò ló ṣe ní lẹ́ni ẹni tí ó ń jà lórí rẹ̀ ìpẹ́bọ̀ ló ṣe ní ọkùnrin mẹ́ta lọ́yọjú zúfàtà mara wọ́n obìnrin kan wọ́n ìyá wáṣà wọ́n pẹ̀sọ̀ sáré wọ́n gbọ́dọ̀ pẹ̀sọ̀ sí torí pé àdámáre ni àsáre ni ńlọlé ọkọ ńlọlé ọkọ àti bí ìbáyọ̀ sí ìyàwó rẹ̀ bóòrọ̀ ọmọ tí ẹ̀rìn sí lọlé ọkọ ìgbọ́dọ̀ lẹ́sì àtọ́ méjì mẹ́ta mẹ́rin ilẹ̀ ń lọ wẹ́rẹ́rẹ́gbà àwọn tẹ́rìn sí máa lọ́dọ́ wọn yìí wọ́n mà láìkì gbogbo nǹkan gidi o wọ́n tẹ́kí ni ó lójú ọ̀nà àti tọ́lọ́n àti múra fún kí ni ká túnmọ̀ sí àlúbí ni ẹ̀kí olúbọ́nú ẹ máa kọ̀rẹ́ máa pé àtàínákún wàláwọ́lá záàbù yà máa wàláwọ́lá ما حلت بواديكم ما حلت بواديكم ولولا من حنطة السمراء ما سبين في عذاريكم ولولا من حنطة السمراء ما سبين في Àtẹ̀yìnáfún àtẹ̀yìnáfún, ìyàwó láàmú bọ̀ àbáyé o, anábì ní ó sọ̀rọ̀ yìí o, ìyàwó láàmú bọ̀ àbáyé yẹn ará ilé ọkọ Fàáyú nánú ayé, ẹgbẹ́ yìí láti ẹ̀ ń kíta wà lóde jẹ́ kíá kí a ní à ń ṣe yìí, wà lọ́lọ́dẹ̀ àbúrà márùn tí è bá ṣe yellow gold tí ẹ kó wá bá wa, máa aláti bíwà díkú, táwọn àmúrí ọmọ wá bá yìí ni wọ́n tọ́rọ mà. Wà lọ́lọ́dẹ̀ ní sọ́tù sàfọ́ tí è bá sàgbàdo sólò, máa sẹ́mì náà ti àjàrí ikú, ànábì tẹ́ ń náà gbogbo nǹkan gbọ́dọ̀ haramu haramu na ẹni parí haramu sáàbì lọ́dọ̀ wa ẹ̀yin òkèwú ẹnikáwọ̀lọ̀ òkèwú àwọn tá bá ń di kíọ́yìn ààrì kò sí tó kù fáàfáà ju pé ẹ méjì yóò jẹ wọn o hmm. kò tẹ́ ń fẹ́ wọn náà kò sí ọ kí ṣe é máwọn ìjọba yìí hmm. wà lẹ́yìn wọn lẹ́yìn tí ń bá wọn sọ̀rọ̀ ìṣẹ́sẹ̀rẹ́ tèmi ẹ̀ ẹgbà ti rán yàn lọ òun lọ́wọ́ ti pẹ́ sẹ́jọ́ hmm. bá kọ́ yípo lé kàkà pé táìmù tẹwà ní kéèkéèké yìí bisikíìtì jẹ́rí ni wẹ́yẹwẹ́yẹ tẹ́ ẹsẹ̀ fọ́mà àbúrò yín ẹsẹ̀ gba kéèkéè lọ sí lọ ayọ́ ní ọ̀kẹ́sẹ̀ gbọ́ méjì ilé yẹn lágbára ká wà ń kọ́ ẹ bá ti po ẹ̀rẹ́lẹ̀ báyìí gbogbo tẹ́ ẹ̀dẹ́ ń gbà tẹ́wọ̀n secondary school ẹjí ìwé wò ní ẹsẹ̀ nǹkan nǹkan ní ẹ̀ńtọ́mọ̀ kan ràṣẹ̀ sọ́ọ̀tì tó ní òun náà lọ mẹ́sẹ̀lẹ́jì tẹ́ bá yípo ẹlẹ́kẹta báyìí gbogbo kìíní ka yíbò àti nǹkan kan gbà òun náà lọ ṣé ẹrẹ lẹ́ẹ̀kẹ́ni àtẹ́lẹ́ẹ̀karùn iṣẹ́ tó fẹ́ ṣe pọ̀ gbogbo tó bá wà lọ́rùn nú ẹ̀jẹ̀ ah, wọ́n wá tó gbé ẹlẹ́kọ̀ọ́ ní lẹ́yìn ìgbà ẹ̀ta tó bínú ibi gẹ́gẹ́ kọ́ wà ní àṣíyàn ah, iṣẹ́ ìlú òdìjẹ́ ráyé àwọn náà láti kíni o lábàá ń lọ ìjọba lọ wọ́n sọ bá ń fún ìjọba ìjọba náà ń sáré kówó lẹ̀ sọ́fẹ́ wọn náà ni. òfẹ́ wọn náà náà òfẹ́ wọn náà òfẹ́. naam òfẹ́ wọn náà. kọ́fẹ́fẹ́ wọn náà. jẹ́mọ́ lórí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ agbára wa mara wò. ẹ jọ ẹ má jẹ́ ayẹ ntọ́sọ fún òun lè jẹ̀bẹ̀ tútù ṣùgbọ́n ìdí ìkòkò òun ọ̀gbọ́dọ̀ gbóná sí àwọn àbá tí tó sọ ẹmọ́ ìyá ẹn tí ọ̀fẹ́ jẹbẹ̀ tútù hmm. ó tún wá kọjá lẹ́pẹ́ ìdí ìsáàsùn ohun ọgbọ́dọ̀ gbóná àwọn aláfẹ́ wà ìjẹ̀ náà sọ́ọ̀tù ibi wọ́n ti máa sọ̀rọ̀ fún a níbi nígbà tí rí orí hmm. tọgbọ́n jẹ́ńjẹ́ ìgbọ́n ti fún ẹrun ìsìnyàn jẹ́ńbẹ́ o ìsìnyàn jẹ́ńbẹ́ o hmm. ó yẹ káwà náà ti ẹ̀wò pé ìbò là ń lọ bìí mọ́tọ́láṣí wà báyìí a ní màámù kí ni lágbé ìmáàmù wà táyìí náà tá a lọ lọ tó bọ̀ nínú wa bàbá kákùn ọba ń bá ìṣẹ́ rà ní ìbára o ǹjẹ́ nǹkan tí ẹ máa ń sọ fún àwọn twenty thousand ní tọ́ba kámbẹ̀ five thousand ní tọ́ba kámbẹ̀ àfi kẹ́ ẹ máa gbé ní tí èsì fi ọ̀rọ̀ mi ò fi ẹ̀ mi gbogbo àwọn dájọ́ lọ bàálù ní ẹgbó lọ ẹ̀fẹ́ lè gbogbo wà bóòlù tí ń bọ́lọ̀ nílò sí ẹgbẹ́ tó ẹ̀ká sọ́rọ̀ hmm. ṣùgbọ́n bá tí ọ̀bá ti jẹ́ pé bá ń labá rí ọ̀tọ̀ ní nǹkan tí ó máa padà tẹ́lẹ̀ ẹ̀yìn ilẹ̀ ń kun àwọn àfáàn dúdú ẹjọ́ jìyà ní o gbogbo bá ń jẹ́ wẹ́wù àti kájọ túbá o ẹjọ́ á ti mọ òdodo lódodo kájọ ká mú kẹ́ǹkì àkọsẹ ká pọ̀ hmm. nínú ìsìláàmù oyè tó yẹ káwọn èèyàn máa dùn fún dáadáa tí ọ̀fẹ́ wà ń bẹ ìmáàmù rẹ̀ kọ́ jẹ́ yàtọ̀ sí ọ̀ràn tí ń bẹ ń bẹ ti tọ́ náà pẹ̀lú owó di alẹ́lẹ́ owó di àńtọ̀ kọ̀ọ̀sáàtọ̀ kí ní kàkàkà jẹ̀mọ́ gbogbo ń tààrí àsọ̀kalẹ̀ tọ́bẹ̀ takọ àjì àmù máàmù àdúgbò ògùnmí òun náà ni ọ̀rọ̀ gílé láwọn ìbá lọ́tán bàbá ní ìkọ́kọ́ mọ́mọ́ra díẹ̀ díẹ̀ wà ní kọ́kọ́ náà yíwọ́ padà kí n tẹ́ bàbá wà tẹ́ bàbá ní kíríkà ní ọ̀wọ̀n tẹ́ bàbá rẹ̀ tó ní bí a ń tí ó ń tẹ́ o ìṣẹ̀wọ̀n ó bẹ̀ o gbogbo àwa tá a wá ń wá gbòòrò tá ń gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ lórí ìsìláàmù irú àwọn éríà tuntun dáadáa báyìí tó tutù báyìí ẹ̀mẹ́jì àsọ̀bọ́mù gbẹ́ o ní tá bá gbọ́tọ́ bá yé wa sùúrù àti farabalẹ̀ ní ká máa fi jọ máa sàlàyé ẹ̀ láàrin ara wa o bí ọba ti ẹ̀ ṣe é ṣe lọ́nà tàbí ọ̀nà tó bì ẹjẹ́ á padà síbi ilẹ̀ tí ọba kòkò tí ò gbòbì ó gbè nínú ìsàlẹ̀ ẹjẹ́ apọ́múlé wa wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ aláhán gọ́gàn síra wa ká aláhán kúkú náà síra wa ká wà wọ́n ti wọ̀n ti ọlọ́run jọ́jà mọ́jì àkú òun àwẹ̀ kọ́ wá jẹ́ pé ìrìtàánù fún bẹ́ẹ̀ nípa àfihàn paná ìwà fún ìrọ̀nù rẹ̀ mọ́jì ọ̀rọ̀ wọ́n dàrú mọ́jì àṣìṣe jọ́kàn wọ́n balẹ̀ mọ́jì sún ọ̀rẹ́ rìn wà mọ́jì kí a yóò fi àdánwò mà pé a súnmọ́ ah! ọ̀lẹ́yìn tí ẹ bá tún gbọ́n sí ń nù mọ́

ọlọ́run tọ́kàn sákẹ́ náà lè jẹ́ ọmọ ìṣògbọ́n tí ń sọ kí lọ ẹ sọ fún kó bí adájọ́ kájọ pàdé gbàgbọ́ ìjàmbá káwá jọ fi wọ́n sì ti bẹ lọ́dọ̀ ní kájí competition káwá wọn tí ó yẹ jù. ṣé wà lọ bá ló ń tọ̀ ní. jẹ̀mọ́ níbi mọ́jọ́ bá gbọ́dọ̀ tí wọ́n ní ẹjọ́ láti ọmọ bàbá rẹ̀ nígbà kankan tí yóò kú rẹ̀ ọgbọ̀jọ́ ọkú ẹ̀ ní títí àńtọ́sọ bá mi. béèyàn bá ní ta bàbá mi lẹ̀ wà lẹ́ àga ní gbèfọ́. ẹ mọ bàbá dọ́dà ni. láìláìlá òkè adú ní àti sẹ̀mí fún ìṣe èèyàn burúkú o bí ó bá ti nǹkan sí ọlọ́wọ̀ èso di ti hàn o bàbá mi dá a pọ̀ fún èdè ìpa àwọn oúnjẹ bí ó bá ti dọ́ ẹ́ rí pé yọ́ máa rẹ̀ sí ni nígbà fà sọ bá wọn èmi bá tún bọ́ lé lóru mo bá jí mo bá kóra mọ́lẹ̀ fọ́nà ọ̀rọ̀ àdúrà ìmọ̀ àti múnà èmi máa ń rí àbúrò kiri o èmi ti umaru o èmi ti usmanu o táwọn mánéjì mo fi mánéjì ti wọ́n fi àdẹ̀wò mọ́ fi fún ẹ̀sìn tẹ́mi o láyé ó tó wá mọ̀ pé mo dúró tí ọ̀ kí lọ bẹ́ẹ̀ jẹ́ ní eléyìn ọlọ́run dákun ṣàánú wa gbogbo wa àjókò tí tọ́lọ́run sàn nábì ah, mẹ́jì àbára wa lẹ́yìn èṣù nígbàgbà lè fi àmà ah, irú rẹ̀ ẹ̀sẹ̀ tá a ní rí ànábì jọ́gbẹ̀ alìkíyàmà ah, ọlọ́run sọ wá ń bẹ̀wò bọ́lá rẹ̀ kàtí rẹ̀ ọlọ́run sọ wá ń bẹ̀wò ájẹ́ àmú mẹ́jẹ́ àgbàgbẹ̀ lórí ibú ájẹ́ àmú mẹ́jẹ́ àgbàgbẹ̀ lórí ibú ọmọ ni ọmọ ni mẹ́jẹ́ àgbàgbẹ̀ wọ́ná aya ni aya ni mẹ́jẹ́ àgbàgbẹ̀ wọ́ná ọkọ ni ọkọ ni mẹ́jẹ́ àgbàgbẹ̀ wọ́ná mọ́sàn án wáyé lọ́mọ aná tó jáde láàrọ̀ ọmọ àlìjẹ náà mọ́sàn wa pátá

táwọn àfá aládùgbò yìí tó ní tí ọmọ sí dáadáa sí ọlọ́run àgbà yóò mọ jẹ́ kí ní kí ọun tó pọ̀ sí ṣùgbọ́n àwọn àfóònì mà tó ní olóòrùn dé wọ́n mà wọ́n bá ti ń gbọ́kọ̀ 5 million bọ́ ọ̀dọ́ wọn láti wá fi ṣe sí àríwí fún ó sì máa bẹ́ ah, million mẹ́ lọ́nà bóyá ògbòdó jọjáde wà ní òjì ọ́tàmílà ó ń kọ́ sí àlọ́ ìwà àwòtán bá ti rí ẹ̀ wọ́n náà ní máa bẹ́ẹ̀ nùrùn ọlọ́mọfẹ́ alẹ́ o ọlọ́mọfẹ́ alẹ́ o nínú Ramadan gbogbo òru ọlọ́mọ náà ti máa ń bọ́ kùnà lọ́rùn wọn ọlọ́njẹ́ àti wà mẹ́wò bá àbà tí ìsì ń bẹ lẹ́yìn tó kún náà jẹ́ àwà ń bẹ ẹ̀ṣẹ̀ àbí ó ti pẹ́jù ni àtọ́mí àtọ́gbogbo tó bí a tó bí a ti tọ́jú tírì tí ó tí ó tí ó tí ó tí ó tí ọ̀bọ kọ́lọ́bọ̀ mọ́ ọlọ́mọ o jẹ̀bọ́ ọlọ́mọ o

Ṣéríkí. Ṣéríkí àti ẹ̀rìn ìwọ̀. Ó pẹ̀ ọ̀pọ̀ ìpọ̀. Ẹ̀ mẹ́sàn-án ọ̀dẹ́ kan parí náà. Gbogbo ẹni tí ọ̀bà ní ìfẹ́ òmìnirì tẹ́lẹ̀, ọlọ́lẹ̀ lálù mọ́ wá bẹ̀rẹ̀ yìí náà ẹ má bara yín jà o ẹ má fi tó bara yín jà o ẹ má fojú bara yín jà o ẹ má fi ilé rẹ̀ ti parí sáájú ilé mi kò débi dọ́dọ̀ sáájú rẹ̀ ẹ má fi bara yín jà o in tó jẹ́ ń sọ̀rọ̀ ó ní bàbá wa tẹ́ ń bọ̀ yìí bàbá tẹ́ ẹ ti mú mi wá bèrè bàbá lábẹ́bí abẹ́bí hmm. wa kẹ́lẹ́ hmm tí bàbá tó ìjọ́bù lọ́dọ̀ mi tí ọmọ ẹgbẹ́ lè pàpàràpà lánàá rẹ̀ bàbá ọlọ́wọ́ sẹ́gbà láǹfààní káàtẹ́ ikú fún ìra ọ̀rọ̀ yá àdàrú wàláì bàbá ni a jẹ̀mọ́ àbọ̀rọ̀ sí lẹ́nu pé nígbò tí wo bàbá mú tí níwà pẹ̀lú lọ bàbá tó bí mi ìbára dúdú lórí wọn. nígbà tí wọ́n fáwọn àbọ̀ wọ́n wà nìyẹn bàbá tó bí mi jẹ́ ìbárun dúdú nínú tèmi máa dùn tí a bá kóbe lájẹ̀ inú mi máa dùn ní ẹ̀rí fórí bẹ́ẹ̀ yìí ti lọ máa sọ ẹ̀fọ́ ọ̀tẹ́lẹ̀ mi jẹ nígbẹ́ mi jẹ́ dàgbànú wọ́n sì pè àti ẹlẹ́ lájẹ̀ ẹbá nǹkan ní oye àti ìrẹ̀ wọ́n pè lájẹ̀ gbogbo obe tó ọba tẹ wọ́n pè lájẹ̀ ẹ̀yìn tí ilẹ̀ ní súdàgbà ìtẹ̀yìn ilẹ̀ méjì rọrùn bàbá ẹ̀rẹ̀ dàbò ọlọ́ọ̀bàjẹ́nu fi yẹn gbogbo kọ̀mítì wà ara yín síta ni wà á dìde ẹ̀wọ́ mọ́sálásí ń jọ́nà kápẹ́ mo ti tìrí bàbá rẹ̀ á ní ìdájọ́ wọ́n kìí mà àrífínú kí omi ọmọ agun mẹ́bàá níbi àbá wà bàbá ṣé ẹ ti ìforíjì ní fọ́mọ̀ orí yé fi tí ìjẹ agun mẹ́bàá rí bàbá ọlọ́ọ̀bàjẹ́nu fi ẹgbẹ́ mi ní àbẹ́lọ́ kí léwu bámọ́mù àbá àbí àbámọ́mù rí kí wọ́n bámọ́mù bámọ́mù ní ẹjọ́ wọ́n tàdúrà wọn ẹmọ́ ẹmọ́ pẹ̀rí nǹkankan ò ṣe ìrìnàjò wà mẹ́ni wọ́n ṣe kí ni أميوم آمين بحق لا حول ولا قوة إلا بالله الذي عليك